والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام ورحمة الله وبركاته في استرداد اليوم من المجتمع الجرار والنحن والدم تسبيح والإنقاذ تسبيح الله لله إنكر من غير الطاعة إنما يسأل هذا إلا كان أتى الوعد láti fi ara láti dé àti sọ̀rọ̀ nípa àwọn tó ti ọ̀nà yẹn tó ń bá lọ́wọ́ ara. صلى الله عليه وسلم لولا لولا ثلاثة آلاف التي حرمنا وستة منكما فما هو حلال وما نحن للمسلمين لذلك تعرف لنا القيام من الله ولذلك ويوسف الرحمة dọ́là tó ń dàgbé àmà lórí owó wa ìbéèrè oríṣi méjì ẹni bẹ́ẹ̀ tó ní kálukú ọ̀dà nípa owó wà ń dáre bí من أين اكتسب وفيما أنفق أبي ولد القوة إبراهيم فتاة قوة إبراهيم المسجد èèyàn máa ro àtúbọ̀tán olùgbọ́dọ̀ pàdé òbí láti nítorí wọn ní ọ̀sán ọ̀sán òbí láti pẹ́rẹ́ ayé ìwà ọ̀sán yẹn jẹ́ èèyàn náà máa wá owó wa gbogbo ọ̀nà tí ó sọ gbogbo ọ̀nà tí ó bá wọn èèyàn padà wá sí ìtara bẹ́ẹ̀ èèyàn nítorí lórí lọ́dọ̀ tó gbogbo èèyàn tí wọ́n máa ń sa fáwọn ọ̀dọ́ màlúù náà torí ẹ̀. حلال ويقول العوالم وأنا نزل الرضا إسلام قربان وكذلك أنا بروكوكا أنا لا درجة لما لا sani pila هو ما wa oluwa oba je halal oba je haram حلال الله Mungkin tentang mereka Apa yang menurut awalan yang mana Orang menurut ke Ujian cekan Salam menurut Wa masalah salam Masa wajah Ika masalah Dia salam Awas dulu Dia salam bosok àwọn òbí ọkọ̀ báwọn ẹ̀tọ́ á ní báwọn lọ sí àdáàlú ọ̀sẹ̀ lórí pé wọ́n ní kò sí àdáàlú mọ́ lọ́dọ̀ táwọn nígbà tí wọ́n kọ́ sí àdáàlú láti ní wọ́n fẹ́ẹ́ nínú ilé ayé wọn náà ló ní bẹ́ẹ̀ ọ̀la láti pa abẹ́rẹ́ ọ̀la láti gbà àbúkù ọ̀la láti gbà àbí ìyẹ̀wò náà lọ́ta ti wọ́n kọ́ àyàrá ìsẹ́yìn torí wọn àwọn nìkan ló sọ́dọ̀ ní kàdá àmọ́ gbogbo kẹfẹ́ máa ti yàtọ̀ sẹ́lẹ̀ wọn ni ìbáṣepọ̀ tí ń bẹ náà ní àwọn èèyàn tí ò já ó ti bá gbogbo ọ̀gá yóò ti jẹ kò sí àlàyé máa wọn ní àwọn àwọn ọ̀gá ní tó kù. Yàrá òwò, alùpùpù àtàwọn èèyàn kalau untuk berhubungan dengan haram, wajib halal dengan memasak sedikit, terus juga awak memasak sedikit, awak memasak sedikit, awak memasak sedikit, awak memasak sedikit, awak memasak ada itu, terus ini betul-betul ini kalau memasak haram, kò sí tó owó nínú káwọn ọmọ gba owó tó ní ìtòjú nínú nítorí tó gbogbo nǹkan ó ti tán tó bá ti fẹ́ àdáyé àwọn ọmọ balóko ọ̀rọ̀ tó ń sọ yẹn àyùmọ̀ balóbi o ètò bá sì ní mà ọ̀rọ̀ ẹ̀ ìmọ̀ kékeré oníṣẹ́ tó wá ní lọ́dọ̀ wa pàmẹ́ ó wá ní ọgbà tó bá dá àti mọ́sílẹ̀. من حديث النعمان بن بشير رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لكن إن ترجعتها من دون الجمعة بل من ترجعتها ohun tó kọjú hàn ṣùgbọ́n àwọn ọ̀gá àṣojú wọn bẹ náà gbẹdẹ lọ́dún yìí ló ti wá ṣé àlàyé àbí àwa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìjọba àlàyé ọmọ gbangba ìjọba ìjọba àwa ọ̀nà òkòtò pamọ́ yàrá wo nǹkan tí àwọn tó ń sọ̀rọ̀ lọ́dún tó ká àlàyé haramu nìkan ló kù láti ṣe ọ̀rọ̀ kúrúkú ni àdájá lẹ́nu àdájá lẹ́nu eléyìí ti ṣe aburú tí ìgbésẹ̀ ọkọ̀ àìsá sínú rẹ̀ ti dáńtẹ̀ nígbà yóò wọ àyà ìwé ìlàkùnkùn ló sàlàyé káfí irú aburú tí ìgbésẹ̀ ọ̀rọ̀ wọn nà pẹ̀lú tọ́kẹ́ ìtọ́jà tó ṣe déédéé tí kò fi ẹ̀dá bá kàmí. Alafu kuna ikiwa yuko kwa kama niwala akila tena mtawa ala kuna kama dua huru ataleta ile tena mtawa hawa يا أخي والرسل كله من قلب الله وعمل صالح وعمل صالح أين أنت تمثلت خطتك على كلمة ذلك أذكر أن تمثلت خطتك على لغة وتقامات والقامات ذلك الطيبة والنهي الحلال والمتطع سنة وليس قدر ومن الجبر يعبد جبر وقال فتاة وامتدت أستطاع ومثل ذلك كان الفضل وقع وقع عنها الآن فالمعنى الثاني لتريد أن تسلم على حكم مسلم وتنقل ذلك بكل تخفي ونور وأنت تتعلم يجب أن تخفيه والوقت nípa ìwà wọ́n ti fẹ́ sọ àbúrò àtàlẹ́ rẹ̀ wọ́n ní wọ́n lọ́dọ̀ kúrò àwọn ọ̀gbẹ̀rẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ ẹgbẹ́ ti máa ń lọ́wọ́ ara láàrin ní níjà ìbàjẹ́ olórí àwọn ọ̀gá bàbá ti wọ́n ara níjà ìbàjẹ́ gbogbo ẹgbẹ́ ti máa wọ́ owó kẹta ti wọ́n máa wọ́ mọ́kù ọ̀wọ́ kó owó èlé owó àtẹ̀tẹ̀lẹ̀ owó tó lọ́nà àbòjì. هو عندك قوة يطلع وبدل قضاء قضاء قضاء هو لون صور دفعه طمع يطلعه ولو كان أقول لك ذلك بل الله ينزله إلى ذلك القربات تعالى وهو يطلع إلى ذلك هو يطلع هو تبع سمع ونبو سلطان الله ما تبقى لك أن يطلع سمع berdasarkan cuma Allah Allah berdasarkan nasra pun sendiri ini juga berdasarkan yang sendiri Allah pun kita mahu pun berdasarkan cuma kita coba Allah tak kita coba pun kita coba Allah macam yang macam macam macam ini jadi kita haram dan berdasarkan Wa sallallahu alaihi wa sallam. ọgbọ́dọ̀ mẹ́tọ́ ti bá ọgbọ́n náà ló gbà ìgbé bá ọgbọ́dọ̀ mọ́ owó tó lóko lọ bẹ́ẹ̀ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ lé wọ̀ ọgbọ́dọ̀ mọ́ owó tó lóko lọ nígbà tó bá ti sísá àti wọ̀ ọgbọ́dọ̀ mẹ́tọ́ lọ́tà bí àwọn ẹni sísọ àwọn ẹni sísọ owó ọlọ́pàá lọ́kàn owó àkàwọ̀ náà lọ́wọ́ tó ọgbọ́dọ̀ bẹ́ẹ̀ ẹni tó fi fi owó díẹ̀ ẹlẹ́sẹ̀ ẹlẹ́yìn níta ẹlẹ́yìn ohun burúkú ló tó kó jọ ètò wọn lọ́dà ẹni tí kájà ti ta ara owó burúkú lọ ẹni tí sọ lóko ti sọ lóko owó burúkú lọ ẹni tó kájà ti sọ lóko owó náà pa á bẹ̀ owó burúkú oníyàwó owó tó pa á bẹ̀ owó burúkú. Ẹ̀sán ẹ̀rọ ẹ̀sán ẹ̀rọ àkókò ìgbàdàn ní àlùfẹ́. فتغرب مع فتصل إلى تسمى من غسل النار أي معنى الإكراه لما الثلاث أنت الثلاث أنت هو الثلاث أنت الأمر هو الثلاث حرام فتصل الحرام لا تقول من شفاعة قوة من رسول الإنسان diuruskan masalah mereka. Itu walaupun ada suatu karena mengulas ngomong. Itu itu orang yang besar. Wanita semuanya. Apa seperti orang orang besar buat besar. Orang tiongkok malu pakai. Itu di komunitas kita itu ada khusus. Itu di komunitas kita ada khusus. Jadi haram lalu hilang. أي لفظ الوصال ويكون بفعل الشرفان وأنا بفعل الشرفان وبالفعل وهذا ماذا أثرا فإن وغيرا وتقوم تعمل هو حرام أول على فأنا أقول بنت الإسلام بنت الإسلام wọ́n jọ ọ́ lọ́wọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀tá. Ipò pọ́nmọ́ náà ẹ̀ka ló mẹ́jọ mẹ́jọ orí náà ẹ̀ka ló mọ́ kàrà mọ́ kàrà nígbà tó bá dé ó kò gbogbo owó ti tẹ́ lórí kọ́jà lè máa lọ́ta ìwọ ní ìgbà tí wọ́n ta. Nígbà tó bá wọ́n ní sẹ́sẹ̀ kan tán tó bá wọ́n máa ti wọ́n ní kankan bẹ̀rẹ̀ ọ̀yọ́. Tí ó bá ti wọ́n máa ti wọ́n ní kankan bẹ̀rẹ̀ òjò وضوحها أن تصرعها أولئك قلوا لا تدخلوا أموالكم بينكم بالباطل فنفسي هو ما سمعنا عن عمرنا فهجر تلتقوا مع مثل الأخرى يوم بعد المكاتب طبعا لو سيدي فوق تدخلوا وهم أخونا تقولوا لهم Bukankah sebuah kota ular-ular yang telah menentukan kamu ada semua apa? Kebanyakan kita sudah kebanyakan orang orang tua. Sebelum kita sudah banyak, hingga puluh punya. Ini saya kata sepokata. Islam kepada masyarakat Islam dan syurga. Orang itu adalah Bukhairah. Rabbi Allah Muhammad. Kala kala Rasulullah Sallallahu Alaihi Wasallam. La ya Yuhannasus إن الله طيب ولا يقبل إلا طيبا وذكر الحديث ولا النبي الله كذا وسلم أقام الصلاة ولم يمنع بل الله أبطأنا يثبت عن صلاة الصلاة أبطأنا الله بل يثبت عن حياته طبعا Daripada Allah, ada dua orang ونحن نتفكر في ذلك لكن وجه السماء ووجه السماء هو تقوى هو الحكومي شوف أن تكون حلال اللي هو البقرة في الله اليوم منه حديثنا أنا بالتجوال هو أن مصرف حرام مصرف يطيل السماء طبعا الدنيا في الأمانتين أجل عند الأرض يمكن يوم كل أحدنا أنعت تهدم رجلا تلقي رجلا أخضر تهدم تقطع معه يرد يديه من السماء كسر والديه في السماء يا رب يا رب يولع يولع تنزل الله من المدعو ويكفى الخليفة إذا بك وقد لك معه سوى ما قد بعد أن تدرك di depan ini belum dibuat sabar dengan sabar Tuhan memandang itu juga semua rasa kuat Tuhan semua tidak dapat mengatakan Arab ini dunia doa memulia atau berdiri Allah dengan kebenaran Bukum dan sabar untuk kejelasan doa Tuhan itu dibaca oleh Allah Tuhan Allah lalu berdiri Al-Fatihah Ya Allah يا رب أنت تجلس عزيز ولو ومعنانا يريده مما تريده مما فقط تريده لله انظر ربنا الله عز وجل قال رب انظرني الى يوم يبعثون قل هو الله لما تدعو بوجهه لما تدعو بوجهه اخبر الله قال ذلك ومتى قال لك من المطلب قلنا ومن كان على درجة الله ولو كنا نحن نقول الله فلو قتيل من الغمدة ولو أنت على أرقى يومنا لنا ونسأل الله فلو قليل قلت في السياق سبع منا قل لك الله في ونحن نحن ثم ومن عنه حرام oúnjẹ títí حرام ومن ومشربه حرام والسن سن حرام ومن نفسه حرام السن حرام حرام وقتل بالحرام حرام لا مقصى فأما الاستجابة بذلك فأولئك هم الفاعلون الذي من في القرآن المستقبل فيما ذكر وما ومن وذلك owó èèyàn ọ̀ma owó rẹ̀ ọ̀ma lọ́dún bẹ́ẹ̀ náà ló ti jẹ ìgbà náà ló ti mọ ìgbà náà ló ti dábọ̀ wá ilé tó kú náà ti pé ilé ọ̀sẹ̀ sábà láti máa lò sí mímọ́ àgbà ọjọ́ tí ì ta ọjọ́ tí ì ta wọ́n máa ń gbé òkú ọjọ́ àrà ọ̀dọ̀ sí àìjẹ́kọ́wọ́ ti yọ̀ ọ́ lọ́dún máa ń gbé àrà. berserah ke pada juga orang ke Allah pemerintah ilmu mah penanda Ustaz telah menyebabkan orang yang orang yang menyebabkan menyebabkan Ya, kalau orang masuk ke Ustaz adalah obat dan itu juga haram menanda haram, dosa, haram, Allah, haram. Tetapi ìgbà tó wà ní kan aláàmì náà ti tọ́. Obìnrin náà máa wà wá. Torí ẹ̀ ẹ̀jẹ̀ ká sí ìta owó káyà ìbámu wa bábọ̀ àwọn àwa wò á. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ti lẹ́kọ̀ọ́ wa. Àwọn ọmọ owó ló ní ní ìdí nínú ìlẹ́gbẹ́ ìgbà àti àwọn òṣèlú tó wà tọ́pa lóṣù tí a kọ́ wà. Èyí ti ń tẹ̀lé ètò tí ń sáré wọ́n tẹ̀ wọ́n parí lóbi sẹ́fẹ́ tó ń mọ̀ òní tó òní pé ètò tí pé wọ́n dáadáa ti là ń bẹ́ẹ̀ láti ara ti àgbà náà àwọn ètò parí. Bọ́dà pọ́ńpù eléyìí tó máa ń wọ́n ká eléyìí tó ti fi òkè wọ́n tó máa ń tó máa ń gbéra náà wọ́n fi ìgbà tì í lẹ́yìn yóò fi yọjú yóò fi máa dínkù nígbà tí a bá fi wọn kàtà báwọn. dan pemahaman oleh semua untuk putra pemain baru paham lebih disokkan tiba awan tuan tuan wanda itu bebe wama terima kata dengan halal Wanti tiada lelaki lelaki untuk dijual, untuk dijual, untuk dijual kepada negara, untuk dijual oleh yang pertama mungkin.

atau pernah dipahami ya apa itu ini ditanggapi yang membawa lima nama Allah waktu ah mau terlibat wah ini buat apa ini itu dulu ya mau orang itu dia cuma cuma oh sebenarnya apa apa Kunci lah tu, lah semuanya. Aci, ini tiba-tiba nonton, lu tiba-tiba nonton, lu tiba-tiba nonton, membawa orang Islam menunjukkan Islam ini adalah Islam waktu ada Alhamdulillah itu tuh terus polisi betul kita punya orang Islam dulu bukan dia dulu bukan dia umum lawan umum wanita umum wanita lain ibu umum wanita lain tunggu tunggu تذكر الإنسان أن أمرك أسمعها وجدتم بالنظر Tuhan ribannya masalah ada. Waktu sekolah, saya akan sekolah dengan itu pun untuk kalau lebih jadi esa. Tapi kok itu kalau kita ada saja untuk mengokok esanya untuk juga untuk dalam tidak macam لازم مكان وواحد له مؤثر حرام على الحكومة وأنه مسلمة فبدأت كان فرما فبعضهم يقول لهم فبقيت البلدية قلنا أن تؤمننا والسجاد عظيمة تريد الحكومة وبعضهم يقول بعض بعض الأفراد أنه إذا أمروا لك بقطع إذا كانت له أعراض لكن الأموال الأول إذا كانت المسلمين الدين الأول يقوم بالدعوة معروف سايا لما تمام ما ما يقول الدين الأول Tapi karena untuk berlaku bulan terus, kalau untuk buku tetap ada yang berjalan lebih cepat, berlaku. Jadi, eh, jangan kesal. nípa àwọn owó táwọn èèyàn pa ọkọ̀ ọkọ̀ gẹ́gẹ́ dúkìá lọ́sọ̀ fáwọn ìgbóníwájú kó fún ìbálẹ̀ wà lọ́ba ti sọ wọ́n fi ìbálẹ̀ kó fún ìbálẹ̀ wà oṣù lọ́mọ mẹ́rin ló pa oṣù ní ìbálẹ̀ tó ń pa ọ̀wọ́ lọ sí ẹgbẹ́ kẹ́rẹ́kẹ́rẹ́ lọ ìbálẹ̀ tó ti dáadáa tó kó máa wọn tó kó máa wọ̀ kí wọn títà wọn ti ẹ̀rọ bá fún ìbálẹ̀ wà. tọ́ gbogbo àwọn ọmọ gbogbo alẹ́ láwọn ọmọ alẹ́ tó ti kẹ́ lọ wọn náà òde ti wá ta o ọwọ́ àgbàlá ẹ̀jẹ̀ tó ń wọlé bàbá kó kọjá lọ ọwọ́ àwọn ọmọ ti ta ìgbàlẹ̀ ọdún bá láwọn ọ̀hún náà mẹ́ta ìgbà ìjẹ́ ìlera wọ́n ní à áàrẹ̀ náà ó tó bá bẹ̀rẹ̀ ìlera ọdún ìgbà ìjẹ́ bá ń kọ̀ ọ́ tentu wajib melalui jalan hukum. Untuk maksud awak adalah kesan awak. Bawa mahu baca, wantau senarai, ada bawa ini, prinsip orang. Ia tentu kita akan jumpa. Ia tentu tak baca juga. Kenapa? Sebab kita, itu coba apa yang mahu ini, apa yang mahu, tak mahu, apa yang وكيف تعمل مقدم وذلك هو لك سواء وعبادين أقول الله نحن نتبع الله ونزور بكر وبيعه في الحلال أبي حرام وتحسين وتعديوه أو الصحابة والبيئة التي يبنى على وقالوا لك أول ما كان كنت أعطي Abang tak akan kita ada tiket lah. ọlọ́run lọ láti ọlọ́run rìpọ́tì rate at five one half ẹgbẹ́ tí kẹ́kẹ́ twenty five thousand ẹ̀mí wá yóò sáàkì sáré nígbà rẹ̀ ọba nílé bàbá ti gbà òtí ń dákọ́ nítorí kó dé ó dé lọ kọ́ bẹ̀ sí àjẹ lọ àjẹ wò àjẹ tá a kà ó wà á ọ̀wá kí àwọn kọ́ bọ̀ sí àwọn kò ní bá ọ̀jẹ̀ ta ìdákan tó lẹ́sẹ̀ ta ọ̀fẹ́ kọ́kọ́ ọ̀sẹ̀ ní ọ̀fẹ́ aláta tó ti fi ọmọ àtà ọ̀rẹ́ ẹ̀mí ti yó ó ti mà tẹ̀sí pa ọ̀fà ó ti wà rẹ̀ yóò ti wọ aláàbò yóò ọmọ àtà ní sọ́mà ó ti rà wọ́n ti inú rẹ̀ tó lórí ìrẹ̀lẹ̀ fún àwọn àwọ̀ ìjọba àwọn àwọn abájọ ẹ̀dẹ́nu. حرام من صلى على كل كتاب أبو بكر رضي الله عنه قد تجدد Imam Ahmad Fasalnya Allah Taala Imam Balik Allah Taala di situ Tuhan kita Imam Kami Allah Taala Orang yang berdoa kata takut Allah Imam Balik Allah Taala di situ Sebab itu Allah Taala Sebab kita Allah Taala di Allah ó fi ọwọ́ mọ́ ọ̀tá obìnrin tó ń pa gbogbo ẹran sọ́dọ̀. Tuhan Allah. Kira untuk pokok dan Rasulullah sallallahu alaihi wasallam kullu lahmin nafasa min haramin fannar qawla kan. Kuku kerana tidak masuk ke pahala Allah. Lada dipanya haram Inna lulu kubra A Wajah haram itu Tidak karena ini ada sekolah, ini ada sekolah. Dan mungkin dia bisa mengingat semua ini dari Allah. Orang yang mesti itu boleh berkata kata. Ini boleh begini, boleh berkata Dia baca kenangan kuah kuah àmọ́ kó wọn wá sí ọ̀rọ̀ lẹ́sẹ̀ tó kó kó ti ra ara lẹ́sẹ̀ kọ́ ọ̀pọ̀ òbí tẹ̀lé ẹ̀yẹ tó kó pé kọ́ wọn náà kọ́ wọn náà. Bàbá tó wọ́n tó ń torí pẹ́ ta ló wẹ́ ta wọ́n ló gbogbo òbí dáhùn ẹ wá pẹ́ ní kúkẹ́ ọ̀dọ́ dúkìá ẹni tó mú ẹni tó ti tòmátì aláàbò ẹni tó kó wájú ẹni tó kó wájú ẹni tó kó dájú gbogbo ẹni tó kó ẹni tó ti ọ̀kú wọ́n á ti ọ̀bẹ àwọn ọ̀bẹ wá wọ́n dáadáa látàrí gbogbo ìtọ́jà wọ́n á ah! ìjọba ọ̀sẹ̀ yóò ṣe lórí ètò ìyàlẹ́ tó léwọ̀n àìsàn ìdẹ́gbẹ́ ìdẹ́gbẹ́ ìlà ọ̀hán ètò ìkàkà ìlówó ìdílé mọ̀ ọ̀hán ti ra ọ̀hán ní ìhà ìgbẹ́ ìlú yóò fi wọlé lẹ́wọ̀dà tó fi jẹ́ pé ìdájọ́ tó yẹ pẹ̀lú àwọn òbílẹ̀ ìṣẹ̀lẹ̀ wà lọ́sí. àdínkù àti ìlà pé màá lò láti mọ́ wọn láti nà á. ìdínkù àti tó fi gbé màá dia memandung memandung berhutang. Baca pokok satu. Imam turun di salam. Orang kita berhutang sama orang negeri. Tahu semua baca di dua bulan mana. orang pun orang. Orang memang salah orang. Berhenti lagi. Memenawar semua satu malu lagi. Itu itu dimana Itu dimana kita terbaik. yóò ṣe máa ń wá ẹni kù ní lójoojúmọ́ ẹni máa ń yẹ ẹni pẹ́lú pẹ́lú ẹni akọ. Òtútù lọ́sẹ̀lẹ̀ olùbí máa tó ní hàn àjàjà tó bá ti dáná ló fún un lọ́nà pápá tó kó máa tó lójoojúmọ́ tó ti ẹ̀rẹ̀. Sáko sáko ya ẹ̀ka ọ̀pọ̀ tó kó máa tó bàrà. Ẹni sáko máa tó kó máa bá tẹ̀sẹ̀ nílẹ̀. Ẹni sáko máa tó kó máa bá tẹ̀sẹ̀ ní òkè ní òkè òkè. Ẹni sáko máa tó kó itu pemahaman di sini. Yang tak punya apa tu pun dia sombong. Pun, pun itu, pun dia, pun macam ni. Aku ini nama bila, bantu hasilnya apa? Aku ini nama bila, bantu dia. Kalau apa yang dapat ada awak sudah tahu. Wajar. Kalau orang itu bukan wajar, amat beri kita memang bekerja dari itu. Kalau pada tempatmu, orang tak tahu sih, dia tidak tahu itu, ada tujuh kita ni, lama atau tujuh ni kita, ada tiga, ini saya dari orang, orang macam tak tahu, ah, semua kita ni macam mana dia? Apa kata kita tahu tuan? Terus tu lagi, umat tak terkena, kau tidak boleh lagi, lagi, kau tidak boleh. Berkenaan dengan aku, ini yóò kó pẹ́ wá àtọ́nù lọ́kùn àtùkọ́ tó bá fẹ́ ta yóò kó wá ọ̀nà twenty thousand naira thirty thousand wọ́n ti rà. Bàbá tó kó pẹ́ wọ́n máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni owó ọ̀gá ní bẹ̀rẹ̀. Àti ẹ̀jẹ̀ pé o láti rí rẹ̀ fún ike ní bẹ́ẹ̀ tó àwọn ọmọ bẹ̀rẹ̀. Òtùkọ́ tó thirty thousand ló bá mbọ́lọ́ tó wá tó wọ́n tó wá tó wá tó wá tó wá tó wá láti àfihàn ọ̀rẹ́ tó ń gbé. dilenda berapa waktu di masjid. Kemudian dan aku terangkan untuk buah menyesali karena berserang lawan, berserang lagi lawan dengan ini, berserang lawan dengan ini, berserang lawan dan aku ingin untuk mencuri Aku ingin mengatakan itu mencapai tarap sampai apa-apa yang ada untuk kebudayaan ini ẹ má fún wa ní àwọn àkùnrin ọkọ owó tó ti pọ̀ lọ́dún sí ọdún wọn pọ̀ ọwọ́ lọ sí àwọn ọ̀sán akọ tó pè wá ọwọ́ sí èdè tó tẹ̀lé lẹ́yìn ó lé lẹ́yìn ọ̀pá mẹ́wàá tí wọ́n tẹ̀lé àwọn eléyìí ọ̀pá mẹ́wàá tí wọ́n tẹ̀lé àwọn eléyìí ọ̀pá mẹ́wàá tí wọ́n tẹ̀lé àwọn 220, I mean 200 towns. Kalau kita satu ribu, satu ribu, or the 300 towns. Itu kamu kita 300 tahun dan dikatakan tahun lu dan berapa tahun lalu itu tua itu lu itu untuk dapat tahun dan dia ألا أنا ولا دون أسرع أسلم تطلب من الواقع أما في الله قال يبي أبو أنه Apa nama? Dipokok dan orang mengatakan Untuk mengatakan tempat kawan Awal jiwa Anjwa Sama lu kita Awal kita Awal Oke mas Kalau waktu Allah yóò wá lè bẹ́ẹ̀ òkú lè bẹ́ẹ̀ wọn náà lè tọ́ wọn tó tó lọ sí àwọn ó lè máa fún bọ́kọ̀ bá ti dé ẹkún nínú tó bá wọn máa bá yẹ wá lọ tó bá wọn máa bá yẹ wá lọ tó ló bá yẹ aṣọ kíkíà bàtà kíkíà ẹ̀sìn ló tẹ̀ kí irú pèsè ayé wọlé lẹ́yìn ọ̀nà àwọn àkùnkùn padà. Arti kubur halal, kubur luar halal, kubur masuk. Dia halal baca nyawa. Tak kuliah kubur. Itu tu dia sewa. Eh, dia manusia kuliah. Eh, manusia kuliah. Itu dia, itu tu kubur halal. Syukur, apa yang halal? Umat kita suapkan adalah apakah ada satu di belakang. Jangan tidak berbuat amal. Ini di dalam Berbuat amal. Orang yang cuba kan hanya melakukan jahat. Jangan memang. Ini sebab tu nak. Itu itu. Ini wọ́n kò wá ní gbígbóná yìí. Bíi ó ti rí àwọn ìyá tó ń kótó rẹ̀ wọ́n á ti mú. Ẹgbẹ́ bẹ́ẹ̀ ni mo ní ya. Ẹgbẹ́ mi á sì rí fún àkókò náà. Sẹ́nu kíkó náà ọ̀gbọ́n ní àrà. Àwọn àkọsílẹ̀ rẹ̀ lọ mú Lórí ìgbà kan náà fẹ́ tọ́ lọ́wọ́ tó ti gbóná a lè rí ìsàmì tó kù gbóná jùlọ. a tún lè tó kù gbóná jùlọ. a tún lè rí tó kù gbóná jùlọ. kí gbóná wọn ọ̀dọ́ wọn ti hàn án ẹ̀tọ́ náà ní gbogbo ẹ̀. ìwà náà lọ pé ọ̀kan lọ ọ̀kan lọ èyí tá tí lè kó wa ní yóò ní kó wa lára wọ́n sàn lè dáhùn yóò kó wa ní ìjà dáhùn lọ. tọ́ bẹ́ẹ̀ ni àwọn àwọn àwọn àwọn tuntun àwọn àwọn látòjú ẹ̀ ìgbà tó ń ké abirùn kan lẹ́yìn abirùn àkùn méjì mọ́tò kan abirùn àkùn méjì eléyìí tó ń bá tó lè bá a. ó ti sábà ti bá a látara ti gbé oníṣìí oúnjẹ nana láti gbé pa wá ara wọn òbí ìṣẹlẹ àdúgbò nàbà tẹlẹ ẹbùn bá nàbà tẹlẹ bẹẹ ọwọ lọsọ pé wọn mú ìwà náà gbà wọn tó kọ wọn tó lọsọ pa nínú ìwé wọn ọkọ ọgbọn lọsọ lọ máa lọ. ṣùgbọ́n bí nǹkan tá a kà ń ṣe tó kéèyàn fi ilẹ̀ òní lẹ́tà kéèyàn fi owó olówó gbà kéèyàn fi ilé olé gbà àbúrò ní ìdájọ́ ojú bíbà ó ti di nǹkan tá a fúnra wa tó ṣe kí ó má jẹ̀ fún wa tàbí òun kò sí bẹ́ẹ̀ ọgbọ́n ni àwọn pẹ̀lú bẹ̀rẹ̀ yìí láti ṣe apá kan bó o máa ń bo ìdàpá kan lọ. bákan náà gbogbo ìdájọ́ bá pàdé náà kò sí lọ́wọ́ aláìní àwọn àmọ̀lẹ̀ lórí ìdájọ́ bá lọ́wọ́ aláìní lọ́dọ̀ ẹni ọ̀pọ̀ àbúrò rẹ̀ ló ń tòmí lọ. bákan náà ìdájọ́ bá pàdé lọ́wọ́ ọmọ òkùnkàn àbúrò rẹ̀ ló ń tọ́ àbúrò mi lọ. ọgbọ̀n ló ti pàṣẹ pé ọ̀dẹ́ńtọ́ lágbára olówó àdúgbò kìlọ̀ ìgbà lọ. ẹlẹ́sìn máa ti fi gbogbo oníjọ́wọ́ gbogbo oníbàràkàtà gbogbo onídùn gbogbo àwọn àgbẹ̀ gbogbo sẹ́yìn sábà ti ẹlẹ́sìn ìta padà gbé owó tá a fa fẹ́ owó aláàbò àgbọ̀dọ̀ fún àwọn bàmùmá owó náà fa ìjọba ìjọba ti fẹ́. อาจจะจะทำที่สาธารณะปันโนของประชาชนผมว่าน้องสิริน้องผมว่าน้องสิริดีเลยคุณจะไปดูคุณจะบอกน้องมันจะดูคุณนะต้องบอกถามว่าคุณแม่ดูเลยแล้วถ้าคุณจะถามว่าออนน้ำดูแล้วเราคิดว่าคุณจะเสียอ่ะมันคือแต่ละบ้านมันดูแลอันนี้มันมาแล้วถูกไหมอ่ะเพราะว่าเนี่ยแต่ละเรื่องเนี่ยมันดูยาว yóò máa fẹ́ tó máa tó ti ti rò wá tó bá ti lọ́dà tó lọ sí náà. wọ́n ta ló papọ̀ wọ́n ta pàdé mọ́ bẹ́ẹ̀ jẹ́ni tó ti fi ojú padà dá bẹ́ẹ̀ ti ti tẹ̀ lọ́ máa lọ. wọ́n ti tẹ̀ tó ti fi ọ̀rọ̀ àti ọ̀rọ̀ máa nà ọ́rọ́ láti fi sàbá àwọn èèyàn tó ti fẹ́ tó ti tó bá ti fi ojú tó ń fi owó tó ti tó máa ń sanwó ẹ̀kọ́ yóò tọ̀ ọ́ òun náà ti tòbi pa bí ọlọ́run. Mọ́tò máa ń ṣe àwọn olùkọ́lá itu bukan jelek, pada itu awal, bukan kita toka. Karena orang bodoh ini bisa jadi tahu pada sampai toka kita. Itu pun bukan sekarang, bukan kita. Itu pun bukan masalah. Orang bodoh ada untuk barang kita jangan berpikir apa kalau nítorí pé owó owó làánà. النبي صلى الله عليه وسلم وإن أحسن الله الراجل والموقن يقول أن أعمل فليجب قوة وكذا حتى يتوقع أو يجب يقول أن كما قد يقول أن أعمل فلما أقول أقول هو حرام فلما حلال فقل هو حرام إذا كنت حلال فقل كيف حرام وكيف تقول كيف حرام حرام ليه؟ bẹ́ẹ̀ náà làwọn ọmọ ìlú àwọn sálẹ̀ nípa àwọn kankan eléyìí tó ti kẹ́ àǹfààní sáré nínú rẹ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n lórí ojú tó ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí ìlànà ìlú sílẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ في أحوال المخالف الأمراء والعمال والظلم wọ́n abẹ́tọ̀ nípa àti ti àwọn èèyàn tí wọ́n máa ń lò pọ̀ máa àwọn aláṣẹ wọn máa bá àwọn aláṣẹ sí wọlé ọ̀nàmọ́ra àtàwọn ẹni táwọn aláṣẹ náà ike fún àwọn àtàkùnjú àwọn aláṣẹ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bá ti fi hàn ike tó máa ń gbé ìjọba lọ́dọọdọ làwọn máa ń gbé láti ọba ọba olóńgbèsè àwọn ẹni tó ń ta tuntun rẹ̀ láwọn àdìgbò lọ́wọ́ yọ̀ọ̀ta wa ni wọ́n bá. dapat apa? Tolak satu kira mana? Tolak satu dua. Yang itu satu. Nanti satu dua. Awak yang jom mana? Nanti dia yang jom mana? Awak itu awan yang satu. awan tu mesti balik balik. Jadi, untuk mana kita dicoba atau patokan lagi? Awak kita nama balik balik. যোগাযোগকে যোগাযোগ আমাদের বিদ্যমান এবং সরকার বিদ্যমান সংস্থা উদ্যোগ পরিবেশ সরকার এনসিসিকতমান পাচ্ছে আছে এরকম পরিবেশ এবং নাম করে যোগাযোগ আছে বা ইউ যোগাযোগ এর উপরে লোককে দিয়ে অনেকে আমার অনুভব আছে অনেকে মানুষ মেলে মেলে মেলে láti nàìjíríà ẹni tó ń lẹ́kọ̀ọ́ kan òun náà ti àwọn omi àkómi àkómi àwọn ilé ẹ̀sìn alẹ́ ọ̀ma àwọn ẹ̀sìn ti sẹ́kọ̀ọ́ lórí ilé látàrí wọn bá àbójútó ìpínlẹ̀ kọ̀ọ̀kan. ẹ̀sìn ti pé àwọn omi àkómi náà àwọn náà ti ní ẹni ti sẹ́kọ̀ọ́ kan látàrí wọn bá àbójútó àkómi kọ̀ọ̀kan ìyá àwọn àjọba sílẹ̀ wọn máa gbà wọlé ẹ̀mí. kí a máa ló bá lọ́wọ́ mi. Èlé àwọn ẹni tí máa ń wọlé lọ bá ẹni tí wọ́n ń ṣàkóso àtàwọn òṣìṣẹ́ wọn. Àtàwọn ẹni tí wọ́n ń wọlé lọ bá alábò ìjọ rẹ̀ sọ ní. Alábò ọlọ́run ẹ̀ sá náà ìgbé wọn sọ ẹ̀ pa àdúrà àwùjọ gbogbo yẹn máa ní ẹlẹ́kùnrin gánà jẹ́ olùfẹ́fẹ́ lọ́nù olùfọwọ́ aláǹkánu lójú onímọ̀tẹ́mọ̀tẹ́ náà ẹni táà lè ní lọ́pọ̀ wá sí kánàdà ìwà àwọn ọmọ yẹn àwọn ẹni tí bá máa lọ bá wọn wọn ti máa bá wọn òbí tàbí ìgbà ìfà àwọn tí wọ́n ń ta àkókò èyí yóò wú àkókò tó ń jẹun nǹkan kan ní nípa àbùkátà ní gbogbo àwùjọ láyé àbùkátà láti dolórí nítorí pé àwọn adolórí nǹkan bàjẹ́bàjẹ́ nǹkan bàjẹ́bàjẹ́ adolórí á ń gbé tó gbogbo àgbègbè tẹ́gbà wà yóò tún mẹ́rin yóò tún bíbí ta báwo wá sẹ́ẹ̀bà lólórí sẹ́ẹ̀bà lólórí ìbàjẹ́ àtàkùn ojú ọ̀sẹ̀ yọkọ̀ dàgbẹ́ lólórí torí rẹ̀. ان عثمان بن عفان رضي الله عنه قلت له عثمان اليك سيدي امي وورع لا الله ولكن الله لا يدع بالسلطان ما لا يدع بالقران ولذلك قال الله وما تعلم موجود وما تفتح مصدر هذا الله اليك سيدي الله تعالى بالسلامه في المعقول belum padat. Kalau kata kalau cuma satu buku, buku itu, buku apa? Buku itu àwọn àdúrà orílẹ̀-èdè abọ́dọ̀dọ̀dọ̀. Láyé ìdájọ́ ọmọ láàbò bá tẹ̀lé wọ́n láàbò bá tẹ̀lé láàbò bá tẹ̀lé wọ́n ní àwọn èèyàn kẹ́kẹ́kẹ́ta olè tí wọ́n ti rò nígbà tí wọ́n bá ti lọ lórí. Ìṣe kátàkátà òṣè tó ń ṣe ìṣẹ̀dá ti lọ lórí. Àwọn olórí náà òṣè tó ń ṣe tó bá kọ́ máa tẹ́lẹ̀ kàkà náà máa tó lórí. Ẹni tó tó lórí. Àbùkátà fún mímà, ìdílé wọn kò ní kó lẹ́nu mímà. Ìjọba ọ̀pọ̀lọpọ̀ ló bá lọ mímà, òyìnbó lásán lọ́kọ́. Ìtàkùn mímà, ó kẹ́kọ̀ọ́ dé dan juga iman Allah tetap dan Nabi tetap ini dia tetap dan untuk banyak Ustin baik bodoh memakai kebaikan memakai yang beri itu mana Ustin yang ingin paman lain dan paman yang orang tidak tapi paman yang ada yang beri oleh paman yang ada di lapa oleh paman yang ada di Ustin paman yang ada di rumah lẹ́yìn àwọn àdúgbò kò sẹ́lẹ̀ tó ní iná. Àwọn fẹ́ ní lára rẹ irú ẹ̀kọ́ lọ fọ́ọ̀mù èdè tó fi sábà fọ́lọ́ Ìgbà pẹ́rẹ́ ni nínú ìwàsí rẹ nínú òṣèlú rẹ báwo ni ìmọ̀ ti ti lápá lára rẹ. Lọ́gbọ́gbẹ́ ti lọ sí ẹ̀kọ́ abẹ́rẹ́ lọ sí ìwé rẹ̀ fúnra wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tó kọ́ ní Áfíríkà ti wa, wọ́n tó ní fáńtó àwọn èèyàn ọ̀pọ̀ ti fẹ́lẹ́ ní èdè o. ìdẹ́bí ọmọ tó pa àwọn tó yé tó tó wá jáde ó tún lọ pé jáde làwọn àkáńtà. ṣùgbọ́n bàbá bẹ̀rẹ̀ ní ebi fẹ́ gẹ́gẹ́ bí àkáńtà ní mẹ́tẹ̀ tó wá sí ìwé ká bọ́ọ̀lù ti pa bọ́ọ̀lù ti pa ìdílé ìwé kọ̀ọ̀kan ìgbọ́n tó bá yẹ pé kìí tètè lásán lọ́wọ́ kọ́ńtò ó káàkiri àti ọmọ àwọn tẹlifíṣàn lórí pé wọ́n ti kẹ transaction náà pé kọ́ ọ̀dọ́kọ̀ àwọn tó bára ń dìtì lórí rẹ̀ ọ̀dọ̀ tó fún àlọ́ máa kàwé. gbogbo tẹkinọ́lọ́jì ló wà ní kọ́ọ̀tù yẹn ló fi máa tó ìbò. ẹni tó ti ṣe lọ́jọ́ àti títà wọn mẹ̀káníkà nàìjíríà. àwọn tẹkinọ́lọ́jì ti irin àti àwọn bóòtù àti gbogbo àwọn pánà náà lò àwọn tó fi máa tó ìmọ̀ tí kankan ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn tó sáà dàbí ìgbésí wa ẹni tí ọ̀nà kù ní ilé ó fẹ́ pàtó àwọn àlọ́ tó gbé lóko jáde nínú oṣù àwọn ọmọ láti nínú àti àwọn báwọn tó máa ń sin àwọn ẹranko àwọn ẹranko dáàbò ó lè pọ̀ láti máa ní ìgbà jẹun ẹ̀sì rí pé látara ìmàgbé ìnáwó ọmọ ní kùnà ẹ̀sì wọ́n tó kọ́ ní sẹ́kàndà nípa àwọn àyè tó ń di àwọn ẹranko yóò máa wà. nípa àwọn àyè tó ní àwọn ẹranko yóò máa wà nípa àwọn àyè ìtàkùnlé fún àwọn ẹranko yìí sí yàtọ̀ kákó yẹn sílẹ̀ rẹ̀. gbogbo eléyìí náà ọwọ́ science and technology àwòrán tó bá yẹ kí ìmọ̀ta ń kọ́ ọba nítumà àwòrán gbàgbọ́ lọ́wọ́ ká máa pòtù ètò àgbàwọn ẹranko fi máa jọ ètò fi máa mú ibi tẹ́lẹ̀ fún ẹranko kọ̀ọ̀kan sí ọ̀yẹ́ tí gbogbo ayé ọ̀rọ̀ máa rà ní department of agriculture and agriculture department of engineering. lọ́wọ́ àjẹpẹ́ ẹ̀rọ ìtàkì ọ̀ma kò lè fi ìdí kò kọ́ owó àwọn oníṣègùn ẹ̀kọ́. yàrá ń bàjẹ́ màtàlá ọ̀pọ̀ kíláàsì àti ọmọ tó bá lọ fọ́ kí ó náà kò ní kọ́ tó yé lóko kọ́ tó lágbára lọ lágbára tó kọ́ nílẹ̀ lágbára ìyá ọ̀sán máa sọ ọ̀pọ̀ máa káká lẹ́yìn lágbára. Lọ́dà tí ọ̀kan lórílẹ̀-èdè yìí kan tó ṣe é pé lọ́dún kan ọ̀nà síbẹ̀ lọ́sùn bàbá tí wọ́n sábà ti parí ọ̀sùn bá máa ń lò sí fífa ọ̀dọ́ náà nígbà tí wọ́n dé ìlò sí wọ́n mo wá sọ fún ọkùnrin ọ̀nà ọlọ́la máa ń fi máa nà fún máa nà ní wọ́n á tó. ọba ní àdáhùn tí wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ ọ̀wọ́ ọba tó kàtó ní kàtó ní adájú wọn lè ra ara wọn. olórí wọn máa ti wá ìṣòro wọ́n ní ojú títí láàrin àwọn ìfẹ́ tó ṣe é mo ní ẹ̀ka tó èyí ti mọ̀ èyí ní ti mọ̀ pa láti pé ọmọ àti tẹ́sán náà lọ́ọ́ ní akó òun ìjọ. mo ní kí ló dé ó lè wọ́n máa ké o ọ̀gá àwùjọ ànábì sọ a. sábà lọ́kọ́ ó sì sọ rẹ̀ lára ó ti ọdún méje. ẹ̀kọ́ náà máa kọ́ fún tó gba dìgírì ọdún mẹ́ta ó tún tẹ́tí dìgírì ọdún mẹ́ta olóńtọ̀ kọ́lá wa nù ọ̀mà tí wọ́n rà má kó sí àwọn ìṣẹ̀lẹ̀ kọ́kọ́lá máa ka tó láti kà máa tó bá wọn kó ló wọlé. Àdẹ́kùn àwọn tí kọ́kọ́ sì náà ní sọ ọ́. Iṣẹ́ ti àwọn ọmọ sọ́kọ̀ wò náà ní sẹ́ náà ní àwọn ọmọ náà wọ́n fi náà. Òní ẹ̀ ẹni tí ó yọ lórí ọ̀bọ̀ ọ̀bọ̀ lọ jẹ́ ní tí ó mà. Nítorí pé wàá lọ jẹun ní pé kò túmọ̀ sí fún ọmọ tó máa ń is the national game ṣùgbọ́n àtẹ̀sí tẹ́lẹ̀ ní ọ̀pá ó kò dín lọ nítorí pé láwọn èèyàn bá ní mà ẹ̀rí tó lè wọlé wọ́n yàtọ̀ àwọn ìpínlẹ̀ tí wọ́n máa fi lọ́ yàtọ̀ ọ̀nà tí wọ́n tó tó ti ayé gbà lọ́ yàtọ̀ sẹ́ni tó ní mà olùdarí ìṣẹ́wó ìdarí ìdarí àrùn والذين لا يعلمون تقوى إلى سيدنا محمد صلى الله عليه وسلم جمع الجمعة ẹni tó máa tẹ̀lé tí ọmọ wọn àti lọ́wọ́ lọ́wọ́ Torí ẹ̀ àwọn tó ní mà tí ọba ti tẹ́ fọ́ọ̀mù nípa darí àwọn èèyàn ọ̀rọ̀ wọn nígbò. Torí àwọn bá mi lórí. Jẹ́mi á ní ẹni máa gbé láì tó lórí ẹni tí ọ̀tẹ̀ ẹni tí ọ̀tẹ̀ ó pè yàn lọ́mọ fúnra rẹ̀ lórí. Ìmẹ̀tẹ̀ fún bọ́ọ̀lù àtẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sí ìgbésí ajá àwọn ẹranko ẹni tó bá lágbára ní ọ̀sẹ̀ tó lágbára wọ́n tẹ̀ máa ní àwọn olórí ikú pọ̀ nínú fọ́nrán àwọn ìyàgbọ́tò. Orí ẹ̀ àwọn olórí wọn ló ń bá lọ́mọ bá wọn. Ìlọ́pàá ìjẹ́ nínú bá lọ́mọ bá wọn tó kù. Iná ọ̀dà nínú bá lọ́mọ àdájú. Yorùbá ń bẹ wa sọ̀rọ̀ nípa àwọn ọkọ̀ táwọn èèyàn ti máa lọ ká wọn sáré tó wọn sí. nítorí pẹ̀lẹ́ ní tí ọ̀pọ̀lọpọ̀ olóòtú wọ́n ń jẹ́ èèyàn dáadáa oníyànjẹ ni wọn. ọ̀pọ̀ nǹkan tí olórí máa ní láti gbàgbọ́ láti jókòó olóyìn wọ́n ti sábà jẹ́ àdáyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ẹ̀jẹ̀ ọ̀nà ìyànjẹ́ ni wọ́n máa kó lọ. olórí nìkì ó lè gba ìjọba ìjẹun ilẹ̀ sẹ́ni ti bá ti pẹ́ àbí ilẹ̀ sẹ́ni ti ogún ọ̀nà àwọn bàbá ní ìjọ tó kúrò náà màmá ní wọ́n lè lọ́kọ́ àwọn fẹ́ẹ́ ló àwọn ti bẹ́ẹ̀ tẹ̀lé lórúkọ kó jọba làwọn. bẹ́ẹ̀ ó sì tẹ́tẹ́ kó ilé ọmọ ìdánwò ọmọ ọ̀sán alẹ́ ìtìlẹ̀ wà sí ìwọ àwọn ọmọ ẹ̀ka ọ̀fẹ́. wọ́n á kọ́ náà pé ọmọ ìdílé báwo ni wọ́n ọlọ́mọdé olórí sọmọdé o àbílẹ̀ kọlọ oní àti bá àti fi ọba lọ ó sì pa lórí gbogbo ọkọ ẹ̀ fún òní gbà ọkọ wa ní ìtòsọ́ bá wà lọ ọmọ àdàlọ́ ló kọ pé òun òun ò ní nǹkan náà tó gbọ́dọ̀ àwọn ọmọ tó wọ́n wà dàgbẹ́ ọkẹ́ wọ́n ní àwọn olùdarí èyí jẹ́ pẹ̀lú àdá òun àyàwó mi ta ní wọn fẹ́ fún àti ẹ̀mídàlẹ̀ jáde ọ́ wọn ni ọ̀ọ́ tàbí yọ̀dà fún olùyọ̀dà pààyàn bàdà ń bẹ̀ ọba tó kìlọ̀ fún. Tẹ̀mọ̀ pé táńkì ló dé tàbí táńkì ti mú bá. Bẹ́ẹ̀ ìyẹ̀jẹ̀ wà. Ìyẹn ló ti gbà sílẹ̀. Wọ́n kò lọ bọ́ba. Bàbá parí rẹ̀. Báyìí mo sọ pé kò ní ọkọ lóru. Ọba pẹ̀lú kò sọ ọ́yá padà lọ́sùnà. Wọ́n padà ní lọ́sùnà. Ó ní kí ni ilẹ̀ yẹn Wọ́n ti ti bá ọ̀rẹ́ òru ní pápá báyìí lọ́nà tá a máa lọ sí ọ̀nà ìṣòro ẹlọ́mọ bọ́ọ̀lù pàpà bá àwọn ilé. àbílẹ̀ kẹta ti ọ̀pẹ tẹ̀. tí ló dé pàpà mi ló ti gbogbo rẹ̀ á bàbá rẹ̀ ló ti gbogbo ìlú náà tó ti mo ti kọ́kọ́ tó ti gba ara tí mo ti máa dájọ́ aláàbò ọmọ tó ti dàgbé àwọn ọ̀rẹ́ àwọn oníyànjẹ bá ọjà kí o kò lè dàgbé lọ́dọ̀ rẹ̀ àdúgbò tó fi kan kó kó kó kó fi kan lẹ̀ yóò fi lọ láàyè lórí àwọ̀ tó fẹ́ láti dà sẹ́ni kan. Báwo wà òfin pọ̀ lọ́nà àwọn olórí? Ìdí ètò máa ń sọ pé sọ̀rọ̀ ká máa lọ bá wọn. Sọ̀rọ̀ ká máa lọ bá wọn. Wọ́n á wọ̀ sí máa lọ bá wọn. أن تدخل عليه وتقوى لله تعالى فهو لله تعالى قلت أقل ẹnìkan máa ń lọ́wọ́ ní ọdún náà dúró dùn ìdí òdùn àmì kílẹ̀ lọ sí ń bẹ̀. sẹ́nu pé lọ́dọ̀ àwọn aláìmọ̀kan àti pàtàkì tó báyìí wọ́n gbà yín lálejò lásùrọ̀ lọ́wọ́ àtùrọ̀. jọ̀dán barak ibẹ̀ láti pàdé bẹ́ẹ̀ ni èyí tó bá yẹ pé gómìnà lọ́lọ́ rí yóò tún máa ṣe fùkẹ́ kílẹ̀ ń jámá nígbà tẹ́yìn ò lè débẹ̀ èyí tó jẹ́ pé ọba ni wọ́n nílùú wọn ó lè sọ pé ń jẹ kátà ń sọ̀rọ̀ láàfin tẹ́lẹ̀ mọ̀ pé èèyàn ńlá ni so òun ìmọ̀ wákò wọn bá lọ bá àwọn ẹni tí ń ṣèjọba gbogbo gbà ni wọ́n ní wọ́n hi ẹ̀ṣọ́ rọ̀ ha ìpele yìí ló burú jù kí ni wọ́n lọ sí lọ́dọ̀ wọn. wọ́n gbẹ ẹgbà wá wá látọ̀dọ̀ anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam ẹgbà wá abu hurayra radiyallahu anhu wọn lọ nàbí sallallahu alayhi wa sallam ni man ata abuwaaba salatina abuwaaba salatina stephen ẹnikẹ́ni tó bá ń lọ sí ẹnu ọ̀nà àwọn oníjọba fìtínà ọ̀sẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá lọ sí ẹnu ọ̀nà àwọn oníjọba ìdínà òsè ìlẹ̀fẹ́ gbà mẹ́ ìlẹ̀fẹ́ gbà mẹ́ ìwọ̀ wá ní àǹkàlì bíi pé ọ̀nlọ́sọ́dọ̀ gómìnà ọ̀nlọ́sọ́dọ̀ president ọ̀nlọ́sọ́dọ̀ ọba kíni kí lọ fẹ́ fi dà fìdínà òsè ọ. وما ازداد عبد من السلطان قربا illa zada min Allahi barda èèyàn ò sì ní máa wá àti súnmọ́ àwọn oníjọba àti súnmọ́ àwọn oníjọba àtúkọ́jọ́ kébí ṣe ń wá àti súnmọ́ wọn ni wọ́n máa jìnnà sí Allah. ewu bẹ́ẹ̀ ọyẹ kí oníkálukú wákàtí làákàyè kí ló ń wà lọ́bẹ̀. Hudhayfa ibn al-Yaman ẹ̀gbá wáyé ọjọ́ hadithun hasan ẹgbàá wa tó dànù. Hudayfa ibn al-Yaman radiyallahu anhu oní iyyakum wa mawaqif al-fitan ẹ ṣọ́ra fáwọn abi téèyàn máa ń dúró téèyàn ti máa bá fìtínà pàdé ẹ ṣọ́ra bá ti máa lọ bẹ̀. Faqih wọn wá sọ fún pé wa ma mawaqif al-fitan àwọn àyẹ̀wò làwọn àyẹ̀ fìtínà náà. قال أبواب الأمراء àwọn àlẹ̀kùn àwọn oníjọba lẹ̀kùn lé àwọn oníjọba ẹ ṣọ́ra ti máa lọ bẹ̀. يدخل أحدكم على الأمير ẹnìkan ní yọ wọlé lọ bá aláṣẹ فيصدقه بالكذب ẹ bá máa gba irọ́ rẹ̀ gbọ́ irọ́ nípa fún yín o ẹ bá sọ àkíkà. Hmm, akíkọ̀kọ̀ ọmọ pé wọn nípa torí pé sáni wọn tọ́jà ń rọ ike a kẹ́mi ọlọ́gun o ètò ẹ̀sán òrí bẹ́ẹ̀ o irọ́ ń bẹ́ẹ̀ o a wọ́n gbé ọ lẹ́ẹ̀kan náà ni ọlọ́ ọmọ gbàgbọ́ lórí irọ́ wọ́yọ̀ kó ló máa lé ìsẹ̀sì ẹni tí bá ti ń lọ sọ́dọ̀ wọn gbogbo tí ò sí pẹ̀lú wọn lọ́mọ kọ́ wà pẹ̀lú wọn ó lè pe láti dọ́tà ti ń ṣèjọba ṣáájú tiyín àti láǹfààní aṣíwájú tọ́jú lódodo bíi tìyẹn rí ẹ sì máa kó pòrọ̀ ni àti láǹfààní olórí tọ́jẹ́ni tó ṣiṣẹ́ fún mẹ̀kúnnù bíi yẹn rí ó sì máa pé òun ni ò ṣiṣẹ́ jù nínú gbogbo àwọn àti gbapò àti rẹ nìkan táwọn ọmọ àlú ọmọ orílẹ̀-èdè tó gba tiẹ̀ tó fi yín rí ó sì máa pò ní wọ́n kórìíra jù ìfẹ́ yìí náà sì mà àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn abẹ́sẹ̀káwọ́ fáwọn ọba wọn fáwọn oníjọba wọn àwọn pírẹsidẹ́ǹtì ni àwọn gómìnà ni àwọn gangan ni èdè tí wọ́n rí àwòrán báwọn ti ṣe rí gẹ́lẹ́ lọ́dọ̀ àwọn yìí àwọn náà máa parọ́ fún wọn gbogbo ní tí ọ̀sẹ̀lẹ̀ wọn lọ ṣẹlẹ̀ ní táwọn èèyàn sọ ń pa wọn wọn ni wọ́n sọ. apá kan nínú àwọn aláṣẹ ọsọ pápá kan nínú àwọn olùmọ̀ táwọn jẹ́ni tó sá wọ́n ní alẹ́ tẹ́tínà èsì tó ní wá sọ́dọ̀ wa náà fọ́kọ́ọ̀lù ọ̀kọ́ọ̀bù in adìnnayitẹ́ni tẹ́tẹ́ntẹ́ni ẹ̀rú ń bà mí iye tó o bá fà mí mára tó sọ mí déyàn rẹ gbágígbágí ọ fìtínà mi fẹ̀yìn akọ́sọ́ ìtẹ́ni tó bá padà lé mi dínà haramtani ọ̀padà sọ mí dání pé ó dínà nǹkan má wàlẹ́ ìfẹ́fì yẹ́dí ká máa orí wáyé ó sì jẹ́ pé ní tẹ́mi fẹ́ kò sí lọ́wọ́ rẹ̀ ntí mo fẹ́ lálùjáná kò sí lọ́wọ́ rẹ̀ kí ni mo fẹ́ máa wọ́ kí ni mo fẹ́ máa wọ́ wálé wàlẹ́ ìfẹ́fì yẹ́dí máa akọ́ àfọkà kò sì sí lọ́wọ́ mi nǹkan tẹ́mi náà bẹ̀rù rẹ̀ lórí rẹ̀ kò sí lọ́wọ́ mi. وإنما أتاك من أتاك ليستغني بك عمن سواك kojú yọ gbogbo ẹni tí wọn bọ wọn wá bọ nítorí ti ọlọ wọn bọ ni wọn má bàa ní bùkátà sẹlómi ìtọ́yàtọ̀ sí ọ nǹkan ayé tí wọn wá ló gbé wọn wá dọ̀rẹ́ ọkọ̀dé sàgànà ìtọ̀ ànká bímá àgànà kàánì èmi náà sì ti rọrọ̀ kúrò lọ́dọ̀ rẹ pẹ̀lú Allahu tọrọ mi lọ́rọ̀ kó tọrọ wọn náà kó lọ́rọ̀ lọ́dọ̀ mi Allahu jẹ́ kó ní bùkátà sí Allahu yìí náà ti ti rọ̀ mi lọ́rọ̀ náà ẹ̀ ní bùkátà sí kálukó tó kó láyé mi. bákan náà ẹnìkan ti máa ń lọ bá àwọn ẹni tí ìjọba ń bẹ lọ́dọ̀ wọn ó súnmọ́ kọsẹ̀ Allah ọba tọ́gbà tó gbangba bóyá pẹ̀lú iṣẹ́ rẹ àbọ̀rọ̀ ẹnu rẹ àbí pẹ̀lú dídákẹ́ rẹ báwo lèyàn ti fẹ́ Allah pẹ̀lú iṣẹ́ látàrí pé ń wọlé lọ bá àwọn tí ń ṣèjọba wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ibi tẹ́sí lọ bá wọn ó lè jẹ́ àyè tó ṣe pé wọ́n gbà nígbàgbọ́ ilé tí wọ́n ń gbé ó lè jẹ́ pé ìgbàgbọ́ sí ni wọ́n gbà kódà káyọ̀sí àyè tẹ́sí jọ pàdé àyè tó ń ṣe máa lọ bá kì sáyè tó dìgbà lọ́dọ̀ èèyàn á rí i pé nǹkan tí ń bẹ nísàlẹ̀ ibi tó jókòó nǹkan tí ń bẹ lókè rẹ̀ bí òrùlé gbogbo àwọn eléyìí náà àwọn olè bọ́ lọ́wọ́ haram ìtẹ́tọ́ tẹ́lẹ̀ sílẹ̀ tí wọ́n ṣe sí òkè ibi tó wà àwọn náà lè má bọ́ lọ́wọ́ pé haram wọn ó lè jẹ́ pàgbára ló fi gbà wọn a máa ń kíkà máa lo nǹkan tá a gbà lọ́nà àbòsí lọ́nà rẹ̀ jẹ́ haram tá a bá tẹ̀ pé ìtẹ́ rẹ̀ àtàjálé rẹ̀ gbogbo ẹ̀ halal ni ó ṣeéṣe kó lórí nǹkan má bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ oríṣi mi ó ṣeéṣe kéèyàn má bọ̀ èèyàn ti ń lọ bá ọ má bọ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ oríṣi mi nínú kọ́lá pé tọ́ba ti débẹ̀ ẹ̀ forí kanlẹ̀ fún tọ́ba ti dọ́dọ̀ olórí ìhùn ẹ̀ forí kanlẹ̀ fún ìwé ẹ̀ ló ṣe jẹ́ pé tọ́ba lọ bá àwọn olórí kan ọgbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún tí ọba náà ló ń tẹ máa dọ̀bálẹ̀ tọmọ kó ti ṣe nǹkan tí ọ̀tọ̀ àbí tọba ti débẹ̀ kó dúró ọ̀gbọ̀dọ̀ jókòó àbí kó da kó bàtà fún kó wá tẹni tí ń rẹra rẹ sílẹ̀ fún nítorí pé ìjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ ìjọba ti ń lò láti fi ṣàbòsí sáwọn yìí báwo ló ti ṣe jẹ́ tó lọ sọ́dọ̀ ọrú wọn tó ní tẹ̀lé àtìtì màtó ká máa tẹ̀lé babalábòsì ẹ̀sẹ̀ ni. nígbà tá a mọ̀ ike téèyàn bá tẹ̀lé bá fọlọ́wọ́ nítorí owó tó ní kì í ṣe nítorí nǹkan míì tó lè jẹ́ ká tẹ̀lé bá fún ṣẹ̀ríà ní kọ̀tọ̀ torí owó tọkàn ní lásán lòun ní tẹ̀lé bá fún kọ̀tọ̀. tá ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn wa lè dànù kí èèyàn bá lọ rọra rẹ̀ kalẹ̀ fún àwọn alábòsí. lọ́ba tí wàá débẹ̀ lọ́ba lọ mọ́wọ́ rẹ̀ lọ́ba ń kíkẹ́ tòun bọ́ ọ̀dọ̀ba lẹ̀ kó sì fọ́ ọ̀tá sì kàn tó ọba lọ kíkẹ́ ọwọ́ rẹ̀ hmm, sẹ́mi ológun tọ́ òun náà ẹsẹ̀ ni àfi tó bá kàn bẹ̀rù kọ́ mọ́ bí ọ lórí àbí tó bá jẹ́ kó lórí ìwọ̀n ẹni tó dúró dọ́gba ni wọ́n ní kò burú kọ́ fẹnu kọ́ ọwọ́ tiẹ̀ àbólùmọ̀ tó ṣe kí tá a bá ṣe bẹ́ẹ̀ fún kò burú àmọ́ àwọn míì tó yàtọ̀ sáwọn eléyìí kọ̀tọ́ ò tó a bá dọ́dọ̀ wọn tó kọkàn sálámà lọ assalamu alaikum báwo ló ti tẹ́lẹ̀ sẹ̀ pẹ̀lú gbólóhùn ẹni tó bá lọ àbí kọ́ máa gbà wọ́n gbọ́ lórí nǹkan tán sọ tó ṣe pé ọ̀rọ̀ burúkú ni irọ́ ni ó sì máa gbà wọ́n gbọ́ bóòsì gbà wọ́n gbọ́ ọmọ mi rí hmm, hmm, ẹbí sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni olóòmọ òkè yẹ òun ti rí ọmú àbí kọ́ máa rẹ́rìn músẹ́ lójú rẹ̀ àbí kọ́ máa fi hàn pọ̀ fẹ́ràn rẹ̀ kó sì máa fi hàn wípé ẹni tó fẹ́ dé góńgó ni ìsì máa wú ọ gbogbo láti wá sọ́dọ̀ rẹ̀ bákan náà tọba tọdọ wọn ọmọ sojú kòkòrò kúrò ní tètè dìde torí rẹ̀ sálámà lásán kọ́ nìyàwó ètò tó máa sì wípé wọn wọdọ wọn kó ọmọ bàjẹ́ ẹni tó ṣe pé ọfara kásá aburú. ó wá nínú ọ̀rọ̀ alḥasan al-basri rahimahullah onímọ̀ ndàcálẹ̀ wọ́n mi bí tó lè bàkọ́ ẹnikẹ́ni tó bá ti adó àfalábòsí ike kẹ́mi rẹ̀ ogún ọpẹ́ láyé faqad ahabba an ya'siya Allah dájúdájú onítọ̀hún ó ti nífẹ̀ẹ́ sí àti máa ṣe Allah mọ́bẹ̀ Allah òkun alábòsí kẹ́mi rẹ̀ ogún báwo la tún ṣe lè ṣe Allah látàrí pa dákẹ́ta bá lọ́dọ̀ wọn. òun ní kò rí ike wọ́n ń ṣe ìbàjẹ́ níbi tí omi lọ bá wọn bí wọ́n tẹ̀ ìjẹ́ kalẹ̀ tọ́jẹ́ ti hari aṣọ sílíkì eléyìí ọ̀tọ̀ kó o ní pé abọ́ tí wọ́n kó kalẹ̀ tí wọ́n fi ń jẹun abọ́ wúrà ni àbí abọ́ fàdákà tí ẹnu rẹ̀ ó sì gbà láti sọ fún wọn pé gbogbo eléyìí ọ̀tọ̀ nínú kó o ní pé wọ́n wọ aṣọ tọ́jẹ́ ti sílíkì ọkùnkùn tẹ́lẹ̀ kọ́ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́ba gbẹ́nu lọ láti mọ̀ pé gbogbo ẹni tó bá rí aburú tó bá gbẹ́nu lọ lórí rẹ̀ òun àtẹni tó saburú ni wọ́n dìjọ ń ṣe. bákan náà tó bá gbọ́ ìsọkúsọ lẹ́nu àwọn olórí yìí wọ́n sọ̀rọ̀ àlùfàṣà jáde lẹ́nu wọ́n bú eku wọ́n fa àwọn yẹn ṣe ẹ̀ wọ́n fi wọ́n dá para tí wọ́n lè sọ pé tẹ́ǹsì wọn da haramu òní lè sọ. tó ń ṣe bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn kápò ro àwọn èèyàn láti ṣe dáadáa láti kọ̀bàjẹ́ fún wa sẹ́nu rẹ̀ ọ̀ràn olórí òun ní ṣe nǹkan yín sẹ́nu rẹ̀ ọ̀ràn láti sọ pé bàbá ìjà ìsọ̀ kò rí bẹ́ẹ̀ o kò ní lè sọ. ìjọba sọ pé a ń bẹ̀rù kí wọ́n má ló ti gbẹ́nu lọ á lò àmọ́ ta ló ní kọ́ lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ náà ta ló ní kí wọ́n lọ ọ̀dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ náà tí wọ́n á wọlé rẹ̀ èyí wọ́n lọ màmá lọ. lẹ́yìn eléyìí ǹjẹ́ ọtọ́ka lọ máa bá àwọn aláṣẹ kan jẹ́ alábòsí nítorí nǹkan kan tó lè jẹ́ ìntàlẹ́fi kẹ́wọ́ tàbí lọ́dọ̀. wọ́n ní tó bá yọ sí àwọn olórí yẹn àwọn aburú tá a sọ nípa rẹ̀ yìí wọ́n bọ́ lọ́wọ́ rẹ̀ a sì sọ pé yóò sòrò tó bá bọ́ lọ́wọ́ aburú kan yóò ṣubú sínú mi nítorí pé ẹni tó bá ti jẹ́ olórí kókó nǹkan táwọn kọ́kọ́ máa mójútó òun náà ní bí ìdẹ̀ra wọn ìgbádùn wọn yóò ti ti pọ̀ kìí ṣe tàwọn ẹni tó ń ṣèjọba lé lórí lọ́kọ́kọ́ kàn tí wọ́n bá wá lọ wọ́ àwọn àdẹ̀ra àwọn nǹkan àgbádùn tí wò rírí láyé ọlọ́rí lọ́dọ̀ wọn. ṣé ìwọ náà tó bá jáde kó mbẹ ṣé imáni yóò lékún ni àbọ̀ bẹ̀rẹ̀ sí ní sáré pé ìwọ náà lára ṣé ìwọ ni gbogbo eléyìí jẹ́ fún wọn náà ìwọ náà bá bẹ̀rẹ̀ sí ní ilé ayé ńlẹ̀kulè. tó bá sì bẹ̀rẹ̀ sí ní ilé ńlẹ̀kulè tí gbèsè ayé tiẹ̀ náà yí padà tó ń fi nǹkan tí òsì tó ń fi ń kó gbèsè ayé rẹ àwọn èèyàn míì náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣèdíje fáwọn náà lọ bó lórí. aburú ọmọ wa peléke eléyìí ó jẹ́ kí iye èèyàn tí ọlọ́ọ̀ máa bá wọn kó tún lékún. Sa'id ibn Musayyab wọ́n pè é ibi kọ́ wá dá májàmú pẹ̀lú Al-Walid àti Suleiman àwọn méjèèjì jẹ́ ọmọ Abdulmalik al ibn Abdulmalik àti Suleiman ibn Abdulmalik wọ́n fẹ́ yàn wọn lálákòóso wọn wá ní kí Sa'id ibn al-Musayyib kọ́ wá pàtìlẹ́yìn rẹ̀ hàn táwọn méjèèjì wọn wá ní la ubāyi'u ithnayni ma ikhtalafa al-layl wan-nahār èmi ò lè sọ̀pọ̀tì èèyàn méjì ẹnìkan náà ni ó jọ lójú wọn àmọ́ bá sọ̀pọ̀tì ẹnìkan fún sọ̀pọ̀tì alátakò rẹ̀ tẹ́mọ̀ ń ba ayé jẹ́ pọ̀ wọn ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ gbálẹ̀ fún yín wọlé kó pàtìlẹ́yìn hàn sílẹ̀ gba eléyìí jáde ọ̀rẹ́ nìkejì ń bẹ náà kọfà tìlẹ́yìn rẹ̀ hàn ó ní wàláhi láyé bí ahadun ó ní mo fi aláwọ̀ búra ìfẹ́kẹ́ kan wá àwòkọ́sẹ̀ mi nínú àwọn èèyàn lórí pé mo ṣe wọn á ní lè na olùmọ̀ńlá yìí ní wọn sì nítorí pé kíni nítorí pọ́kọ̀ láti tẹ̀ láti ọ̀. torí ẹ̀ kẹ́rẹ́ bá ti ṣe ṣàlàyé kọ̀tọ́ ká máa lọ bá àwọn olórí tọ́jú alábòsí àfi nítorí ìdíwọ́ méjì alákọ̀ọ́kọ́ tó bá yẹ kó àwọn ni wọ́n pa wá láṣẹ. títà gbọ́dọ̀ wà. táǹsì wo pé táà bá lọ tán bá ra wa mú áta gbà náà lọ ìwọ kọ́ ló fẹ́ lọ bẹ̀rù àwọn ni ní lọ wá ó sì fi hàn tó ọba lọ ẹlẹ́kẹ̀ẹ́ lọ bá sẹ́nìkan afẹ́kọ́ ràn wá lọ láti gbé àbòsí yẹn kú ẹnìkan sì sí ọjọ́ mùsùlùmí ọtọkẹ lọ bá nígbà náà pẹ̀lú mẹjẹmú kẹ gbọ́dọ̀ parọ́ ẹ sì gbọ́dọ̀ yín ẹ ò sì gbọ́dọ̀ sa iṣẹ́ ìsítí fún eléyìí táwọn wò pé ọyọ kọgbọkọgbà eléyìí ní ìdájọ́ àti lọ bá wọn tọ́ba lọ bá ẹni tí ń ṣèjọba ọ̀gbọ́dọ̀ lọ àfikọ́jọ́ pò ń ló pè ọ́ tí ọba pè ọ́ ajẹ́pẹ́ ẹsẹ̀ lọ nítorí pé ẹsẹ̀ gbọ́n ìyà gbọ̀n sẹ́nu lórí mùsùlùmí tí wọ́n fẹ́ fìyà jẹ ẹ̀ olórí ìhun onáà ló sì lè dá ìyá yẹn dúró fún tó wọn fi ní ti jẹ ẹlẹ lọba àwọn nǹkan tó lè jọ ká lọ bá wọn nù tábà wá débẹ̀ sáàtì dédú òní á máa pọ́n wọn lé wọ́n ní kò sí nǹkan tó burú ká pàdé wọn pẹ̀lú àpọ́nlé pàápàá jùlọ tó bá pé olórí yẹn olùmọ̀ọ́ni tó bá pé olórí yẹn ni tí ń ni kò sí nǹkan tó burú ike ká pọn alẹ àmọ́ tó bá yẹ pé alábòsí bá ní oníyànjẹ ni àtàkàrà àbòsí àti ìyànjẹ rẹ àmọ́ bẹnu àtẹlù ọlẹ́tọ̀ọ́ sí kan bẹnu àtẹlù látàrí àbòsí àti ìyànjẹ ó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀yìn látàrí kó nímà ó sì jẹni tó lẹ́sìn tó bá yẹ pé wọn nìkan lọ wọ tó sì rí pé kó dìde dúró fún un láti fi sàpọ́nlé ẹ̀sìn tó mójútó kò sí nǹkan tó burú mẹ́. tó bá jẹ́ kẹ́yìn tẹ́ wọlé tẹ́ pọ̀ kẹ́ ṣàkíyèsí ààyè àdìpọ̀ táwọn ẹni tí ń ṣèjọba wà. ẹ̀yin gẹ́gẹ́ bíi mẹ̀kúnnù nínú nǹkan tó pàtàkì ní kó burúkú ẹ dìde fún tó bá rí bẹ́ẹ̀ tá a bá ti máa ń pé dídúró fún kò ní bíbàjẹ́ láàrin àwọn tí ń ṣèjọba lé lórí. tó sì máa tọ́ba wa lọ mà ike tó ọba dìde fún òní sùtá kan tó ṣe fún ọ tọ́ba bínú kọ́ ọ má dìde fún o sì máa ń pé kò ní kò sí nǹkan kan tó ṣe sí ọ burú kọ́ ọ má dìde fún òun lọ́dọ̀ àdúgbò dìde lọ. kí ẹ bá wa lọ bó lórí ẹ gbọ́dọ̀ rí kí ẹ ṣe nà sí àfún o ẹ gbọ́dọ̀ rí kí ẹ ṣe nà sí àfún o ẹ má tanra yín jẹ o ẹ má tanra yín jẹ bàbá bàbá bàbá máa yọ ọmọ tó bí ẹ sọ òdodo fún nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ọ̀n pàkíyèsí yín ẹ bá mi tún ṣe ẹ bá mi pàṣẹ kí wọ́n tún ṣe gbogbo eléyìí ọ̀nbẹ nínú pé dáadáa lẹ́ ń ṣe ìyá ṣe pé gbogbo nǹkan tí ń ṣe tí ọ̀dà ilé ẹ̀ máa sọ̀pọ̀ dá ilé ẹ̀ máa sọ̀pọ̀ dá nǹkan tí bá ṣe tí ọ̀dà sẹ́yìn máa ní haram ẹ̀ ṣàlàyé fún kìí ṣe dandan fún wọn mà ẹ̀yìn ṣàlàyé fún. àmọ́ kí ẹ sọ fún pé èèwọ̀ ni àbòsí èèwọ̀ lọ́tí mímu wọ́n ní ká máa sọ báwọn kìí ṣe nǹkan tí ó ṣe pé àǹfààní kan wà ń bẹ nǹkan tọ́kàn yẹn káyọ̀ ń ṣe ni pé aburú àtàìdá ń bẹ nínú ká máa dẹ́ṣẹ̀ ẹ máa sọ̀rọ̀ tó fẹ̀ kìí ṣe pé bàbá agbọ́pọ̀ ẹ máa ṣe zìnà agbọ́pọ̀ ẹ máa mutí agbọ́pọ̀ ẹ máa fọwọ́ ọlá gbàwọ̀n èèyàn lójú eléyìí kìí sọ̀rọ̀ tẹ́ máa bá ru wọn sọ̀rọ̀ èèyàn kọ̀sọ́ ipe tọ̀ bàbá ilé ayé wa ta wáyé àfọ́bà sílẹ̀ nù á padà lọ́njọ́ kan gbogbo ńlá bá ti mọ̀ pé ìwọ ni lábẹ́ òfin ṣẹ̀ríà Islam a gbọ́dọ̀ jìnnà sí bàbá kò yẹ ká gan sórí rẹ̀ torí pé olúwa lọ́lẹ́nu ìgbà tó bá sì wúlò lè gbẹ̀mí èèyàn ẹ dákun gbogbo ẹsẹ bá mọ̀ pé ẹ̀yin náà ń ṣe nínú àwọn nǹkan tí ọ̀dà tí ọ̀sọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ẹ dákun ẹ pátì bàbá ọ hmm. yàtọ̀ sí kẹ́ máa wá mú lọ́kọ̀ọ̀kan agbọ́pọ̀ ẹ̀ máa ta tẹ́tẹ́ agbọ́pọ̀ ẹ̀ máa máa fi yọnụ máa fi yọnu láàárọ̀ kí lọ́kàn wọ́n bá délé ni wọ́n kúkú bá délé tí ó fi sọ pé ti lanu aláǹgbá rẹ̀ ráyè wọ̀ àwọn gbọ́rọ̀ mi jáde lọ ara ọgbà ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ náà sọ pé tọ̀ bàbá gbogbo nǹkan tí ọ̀dà tí ọ̀tọ̀ tó fi ṣẹ̀rí àtúnṣe léèwọ̀ ẹ dákun ẹ̀ jìnà sí. nítorí pé afẹ́ràn yín àti ìfẹ́ kábúrò sẹ́ni kankan ẹ rí i pé ọ̀rọ̀ yín yọ tà ju kẹ́ máa wá mú lábala lábala lọ. ẹ sì máa tọ́ka sí àwọn nǹkan tó dáa tó dáa fún wọn láti ṣe. lẹ́yìn eléyìí ipò kẹta òun náà làwọn ẹni tó ta kété sáwọn ẹni tí ń ṣèjọba tí wọ́n ilé ọ̀dọ́ wọn àwọn ilé ọ̀dọ́ wọn rárá àti sọ̀tà lákọ̀ọ́kọ́ làwọn ẹni tí máa lọ bá wọn sàǹsàn àwọn ẹni ẹlẹ́kejì àwọn lọ bá wọn báwọn fẹ́ bẹ̀ wọ́n wò tí wọ́n sálámà sí wọn káwọn ti náà dá sálámà láti sọ pé kí wọ́n lè dìde dúró fún wa àbí wọ́n ní dìde dúró fún wa láti fi sàpọ́nlé wọn. ẹlẹ́kẹta òun náà ní kéèyàn ta kété sẹ́ni tí wọ́n ti ń ṣèjọba má lọ bá wọn. má rí wọn báwọn náà má rí ọ wọ́n lé léyìí gan làlàáfíà òun gangan làlàáfíà. torí ẹ̀. kí lọ fẹ́ fi wọ́n ṣe kí lọ fẹ́ gbà lọ́dọ̀ wọn nígbà tó ti mọ̀yàn lálábòsí o sì gbọ́dọ̀ máa yìn wọ́n lórí kíni ọgbọ́dọ̀ máa béèrè lọ́dọ̀ àwọn èèyàn kí ló ṣe wọ́n kí làwọn náà ń ṣe. o sì gbọ́dọ̀ máa wá ti súnmọ́ àwọn ẹni tí ń lọ bá wọn ìwọ fẹ́ gbọ́ kí ni wọ́n bá bọ̀ nígbà tí wọ́n lọ rí bàbá wọn. kó sì má banújẹ́ nípa nǹkan tó ní òrí gbà nígbà tó lọ bá wọn torí pé gbogbo ẹni tó lọ bá wọn ó kéré jù wọn fún wọn búrẹ́dì méjì méjì búrẹ́dì tí wọn ò rí gbà mọ́jọ ọgbọ́ ọlọ́kàjẹ́ ní wọ́n fẹ́ fi ṣe. sani tí ń ṣèjọba bá kó ránṣẹ́ sí ọ̀nkọ́ wọn ni ká pín in sẹ̀rọ̀ kí tí wọ́n bá ti ń gbarú owó gbogbo yẹn ọ̀dọ́ ọmọ yàtọ̀ nù lù àwọn èèyàn ọmọ wọ́n kúrú kẹrẹ lẹ́nu ọ̀nà rẹ ni bàbá ti máa gbowó lọ́dọ̀ ìjọba ti máa pín wọn náà máa tètè kò tírù rẹ wọn ní sábà kówó ránṣẹ́ sí ọ torí kó lè pín fáwọn aláìní. owó tó kó ránṣẹ́ sí ọ owó olówó ni tí wọn náà sì mà dájú pé owó olówó ni wọn lọ gbọ́dọ̀ gbà ọ ọ̀gbọ́dọ̀ gbà. bí àpèjúwe nísìnyí ìjọba gba ráìsì lọ́wọ́ àwọn èèyàn àwọn ráìsì kan gbà lọ́dọ̀ wọn wọn ní tó pé ráìsì lókèrè ní àwọn òṣùwà kan kó wọlé wọn ti wá gbàjọ bíi tírélà ẹgbẹ̀rún wọn á kó tírélà mẹ́wàá ránṣẹ́ sí ọ̀pọ̀ òkùn ọ̀gbọ́dọ̀ gbà ọ́ sẹ́mi ká mẹ́ni tó ní àwọn aráàlú tọ́ ọ gbọ́dọ̀ gba tọba gba wọn náà ti ràn wọn lọ lórí ìbàjẹ́ dèkòdèkò kó àwọn àgbà oníkàwọn ọmọ àwọn kan wọlé náà ọtí kófí báàgì àádọ́ta ó lè tírélà mi àpò ráìsì mélòó ni ó kù nìkan kó àádọ́ta àpò wọlé owó ọ̀gbọ̀dọ̀ pàápàá jùlọ tá a bá mọ̀ pé ẹni tó sábà wàá mọ̀ kówó yẹn wú ẹnìkan ni kò sí nǹkan tó burúkú ọgbà kó pin sáwọn ẹnìkan ní kó pin fún bàtà ọmọ kówó lówó ni owó ìjọba ni kò sí wàhálà gbà kó pin ìwọ gangan gangan ni kò sì pin wọn ti lé èèyàn lọ́wọ́ nítorí pé ọba ti lé àwọn èèyàn lọ́wọ́ àwọn òkú àwọn fẹẹ gbọ́ bùkátà tàwọn náà inú ráìsì ọgọ́rùn márùn báàgì ó lè jẹ́ pé njọ́ sẹ́kù oníjọ bọ́ọ̀rùn kan àbọ̀ lọ. wọ́n ti kó àpò three hundred and fifty wọ́n ti kó sá. tí ọ̀gá bá dé ojú ó tì ọ́ pé wọ́n ti gbé àmánà fún ọ lọ́lọ́ gbé sẹ́lòmíì ẹni tó ṣe é ké tara rẹ̀ lọ́fẹ́ mú gbọ́. ọ̀nbẹ nínú àwọn olùmọ̀ sọ sọ pé kọ́dà kẹta bá túmọ̀ pé kì í sọ owó olówó ká má gbà wọ́n nítorí pé àwọn olórí yẹn ètò pọ̀jù nínú owó wọn haram ni ẹni tí a bá sì mọ̀ pé haram lówó rẹ̀ àbí ètò pọ̀jù nínú rẹ̀ ó yẹ ká kóra ró nínú bíbá ṣe. àwọn gádà táwọn olórí alábòsí tí wọ́n ma àwọn mẹ́tíláṣí tí wọ́n kọ́ àwọn bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ tí wọ́n gbẹ́ káàkiri wọ́n lọ yẹ ká wò ó tá a bá wo àwọn nǹkan tí wọ́n ṣe yẹn tó bá jẹ́ kó nǹkan ní nǹkan ni àgbọ̀dọ̀ sàǹfààní bẹ̀. bí ká pé afárá tí wọ́n ma gádà tí wọ́n ma lórí odò gádà yẹn wọ́n ma pẹ̀lú sìmẹ́ǹtì tí wọ́n gbà tí wọ́n sanwó ẹ̀ wọ́n ma pẹ̀lú granite tí wọ́n gbà tí wọ́n sanwó ẹ̀ wọ́n máa pẹ̀lú òògùn àwọn bíríkìlẹ̀yà tí wọ́n sanwó wọn. ìjọba ti yé wa báwọn ọyẹ kọjá pé àti ẹ̀wò tí wọ́n sì yẹn sẹ̀ kan. kọ̀tọ́ká máa gba orí gádà rìn kọ̀tọ́ká máa lò sí mọ́tíláṣí rìn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tọ́ka máa mu nínú omi yìí àyàfi látàrí síláàsì kọ̀tọ́nà mi ta lè gbà ju gbàdà lọ màánà látò gbà. àrígbó mi ta ti lè mú mi àyàfó mi tí àwọn alábòsí ìgbẹ́ gbàánà látò mu. kò síbi tá a ti lè ṣe sọ̀lẹ́ à ní gbogbo agbègbè yín àfi mẹ́tíláṣí yín gbàánà látò ṣe sọ̀lá tì àmọ́ tá a bá ń ma ipò wọ haram ni wọ́n fi pé agbórí rẹ̀ kọjá ajánfààní mọ́sálásí omi tí wọ́n bá ti kalẹ̀ náà á máa mú eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ ran àwọn èèyàn lọ láti má sàbò a gbọ́dọ̀ ran àwọn èèyàn lọ láti ṣe déédéé láti ṣe dọ́gba àmọ́ ńgbà tẹ́ni tó sàbò sí tó jalè tó bá rí i pé gbogbo nǹkan tó ń ṣe kalẹ̀ náà lẹ́ ń sàǹfààní bẹ́ẹ̀ ẹ̀ sì fi jọ́kàn sọ pé tó ń ṣe ọ̀dà kò sí tàbí ṣùgbọ́n kò ní kúrò nídìí ìbàjẹ́ àfi tó bá tó peléke sòkátì ìsara ẹ̀yin abẹ́síkáwọ́ tó ṣe pé ẹ̀yin náà lẹ́wà láàrin àwọn èèyàn àtàwọn ẹni tí wọ́n nípò yun ẹ̀yin lẹ́ẹ̀ máa fi yé wọn fíjì kí wọ́n ṣe nǹkan báyìí kí wọ́n ṣe nǹkan báyìí ẹ kúkọ́ sọ fún wọn kí wọ́n fi haramu sílẹ̀ tí wọ́n jẹ́ kó wọ àwọn kan máa wọ́n má jẹ́ pé haram ni wọ́n fẹ́ máa fara yé sẹ́bà ti rí eléyìí ṣe ẹ ti bá wọn sánà kọjá pé gbogbo nǹkan tó bá ṣe ń dáadáa àwọn èèyàn máa lò ó oníṣẹ́yẹ méjì àmọ́ nígbà tó mi gbóná bá dàpọ̀ mọ́ tuntun kọ́ àfi kẹ́lẹ́ dà wọ́ ìyànjú ẹ̀ tá a mọ̀ pé owó tí àwọn fi ń ṣe gbogbo nǹkan yín náà owó burúkú ni báwo la ti fẹ́ ṣe àfi ká ṣọ́ra lẹ́yìn rẹ̀ àfààní كتاب آداب الصحبة wàlmọ̀kọ́wà ومعاشرة الخلق wọn àpèrè àdì. nínú tíráyì àwọn الله. sọ̀làyé fún wa nípa ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ìbára ẹni ṣọ̀rẹ́ ẹ̀kọ́ tó rọ̀ mọ́ jíjọ́ máa yá àti bíbá àwọn èèyàn lò lọ́nà tó dáa àti ntọ́jọ́ bẹ́ẹ̀. ká máa ń àwọn èèyàn káwọn èèyàn nífẹ̀ẹ́ wa èso ìwà rẹ ni ẹnìkan ò lè fẹ́ràn rẹ ìwọ náà lè fẹ́ràn ẹlòmíì àfi tí wàá yín bá jọ da síra yín káwa yára wa káwa lè bára wa dé nǹkan tí máa bí ọ̀nà níwà burúkú tí wàá àwọn èèyàn bá ti dáa tí wọ́n bá ń hùwà rádaràda. Rada ẹ̀rí pé wọn ò ní lè jọ ṣe. tọ́ wọ́n nítorí pé ìwà rere ó máa ń bí káwọn èèyàn nífẹ̀ẹ́ ara wọn ó sì máa ń bí kọ́rọ̀ wọn jọra wọn. ìwà burúkú ẹ̀wẹ̀wẹ̀ ó máa ń bí ìkórìíra ara ẹni àti ìkọ̀yìn síra ẹni oníkálukú wa láti máa jùlọ sí ń ká máa huwari àwọn ahadith anabi sallallahu alaihi wasallam wọn tọ́ka sí èèyàn méjì láyé tẹ rí pé wọ́n fẹ́ràn ara wọn tẹ wádìí rẹ̀ ní ti ìwádìí dínà tẹ fi mọ̀ pé ìwà wọn jọ dáa ni tí wọ́n bá ti dá àwọn èèyàn léjọ́ sí tí wọ́n bá ti dá ẹ̀ríkẹ́ni méjì nǹkan wọ́n yára wọn wọn ò bá àjọmọ òbí kan náà nítorí pé ìwà wọn ọ̀dà ìwà rere ìwà tó sunwọ̀n òun náà nìpìlẹ̀ kálíbára wa dọ́rẹ̀ẹ́ ó ní ìpìlẹ̀ ká lè ṣe dáadáa síra wa nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam eléjì Abu Darda radiyallahu anhu tó gbà wá anábìyẹn fi hàn wá bó ti ṣe pàtàkì tó ká máa hùwà rí onímọ̀mí ṣẹ́yìn ẹ̀kọ́lù min mizan al-mu'min yawm al-qiyamah min kò sí nǹkan kan tí wúwo lórí ìwé iṣẹ́ ọmọ ànábì Adam tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmá tó di wà rí lọ. ìwà rere ní máa wúwo jù lórí òṣùwọ̀n tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmá. ìwà rere oníkálukú akọ̀sẹ́ni tí wọ́n gbà kàn sọ pé ó níwà kọ́ wa kó wọn níwà lóòótọ́ oníkálukú ọ̀fẹ́ kọ́ máa yàn òun pẹ̀lú kó níwà àtẹ́tí ó nínú wà àtẹ́tí ò nínú wà. ìwà rere pàtàkì òní máa ń wúwo jù lórí òṣùwọ̀n lọ́la gbẹ̀ndàlù kìyàmù. ó wá nínú hadith mi ìgbà nàbì sallallahu alaihi wasallam sọ pé inna ahabbakum ilayya wa aqrabakum minni majlisan yawma al-qiyamah ahasinukum akhlaqa. wa inna abghadakum ilayya wa ab'adakum minni majlisan yawma al-qiyamah musawikum al-akhlaq. النبي صلى الله عليه وسلم wọ́n ní dájúdájú ẹni tí màá nífẹ̀ẹ́ sí jù ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù ẹni tó ti tí ó ti sún mọ́ mi jù níbùjókòó lọ́jọ́ gbẹ̀ndà kìyà ẹni tí màá nífẹ̀ẹ́ sí jù tí ó sì súnmọ́ mi jù ní lọ́jọ́ ọgbẹ́ ní alùpùpù àhàdínkùn làwọn ẹni tí wà wọ́n da jù ní. torí ẹja mójútó wà o ẹja kíyè sára o ẹni tí wàá rí ọjà oníwà rádaràda àwọn eléyìí ò ní súnmọ́ nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ gbọ́dọ̀ síyà. wọ́n iná abghadakum ilayya àwọn ẹni tí wàá kórìíra jù wọ́n ab'adakum minni majlisan tí ibi tí wọ́n sì jókòó dínà tẹ́tẹ́ síbi tí màá jókòó lọ́jọ́ gbọ́dọ̀ kíyàmà mọ̀tàwíkùm akhlaqa mọ̀tàwíkùm akhlaqa àwọn ẹni jẹ́jẹ́ pé wọ́n níwà ìwà wọn burú jáì tẹ̀lé abùkátà wà abùkátà wà rere wọ́n bí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lórí nípa kẹtí máa gbéyàn wọ náà nípa tí máa gbéyàn wọ àlùjáná faqal taqwallahi wa husnul khuluq kábẹ́rù Allah láti máa hùwà ó ní kẹtí máa sábà gbáwọn èèyàn wọ àlùjáná kábẹ́rù láti máa hùwà torí ẹ̀ káwọn náà wá nífẹ̀ẹ́ àwọn ìjọba nífẹ̀ẹ́ torí ti Allah ọ̀pàtàkì ọwọ́ àánú sahel Bukhari àti Muslim nínú ẹgbà wọ́ọ̀rọ̀ Abu Hurayra radiyallahu anhu látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì ní sab'atun yudhilluhumullahu fi dhillihi yawma la dhilla illa dhilluhu فذكر ورجلان تحابا في الله اجتمعا على ذلك وتفرقا عليه النبي صلى الله عليه وسلم يعني يمد كوا olú àwọn kò sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmù lọ́jọ́ tí ò ní sí bòjì kan àfi ti Allah nínú àwọn méjèèjì àwọn ọkùnrin méjì kan àwọn èèyàn méjì kan tó ti kí wọ́n jọ nífẹ̀ẹ́ ara wọn nítorí ti Allah orí bẹ́ẹ̀ ni wọ́n ti péjọ orí bẹ́ẹ̀ ni wọ́n ti túká ẹ̀rí pé kọjá pé nítorí ti Allah láti fẹ́ràn àwọn ẹni tá a fẹ́ràn kì í ṣe nítorí ilé ayé ọ̀pọ̀lọpọ̀ àti ọmọ fẹ́ràn ara wọn torí ti torí àǹfààní ilé ayé ni ọba tó ń gbà ọmọ wa ń gbọ́jà rẹ yọlọ́bọ̀ ta ọmọ bọ́ pèrò láti wá rajà rẹ ìdínú tó fi fẹ́ràn rẹ kì í ṣe olùkọ́ àwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ fún ó ti di wàhálà fún ọ ní ẹ̀fọ́ ńlẹ̀ iná lọ́fà ló fi fẹ́ràn rẹ̀ ọ̀fẹ́ràn rẹ̀ lílá ọ̀fẹ́ràn bàbá kan nítorí pọ́kọ́ máa fún ọ ọ̀fẹ́ràn rẹ̀ lílá òkórìíra bàbá kan nítorí pé ńgbà tọrọ tọrọ ọmọ rẹ̀ wọn láwọn ò lè fi fún ọ òkórìíra rẹ̀ lílá àǹfààní yìí náà ni torí ẹ ká kíyè sára ká kíyè sára à ń fẹ́ kẹ́ fẹ́ràn ẹni tẹ́ bá fẹ́ràn lílá ẹ fẹ́ràn àwọn ẹni tí ẹ bá fẹ́ràn lèlà àwọn èèyàn méjì wọ́n fẹ́ràn ara wọn nítorí ti Allah tẹ́ bá rí wọn papọ̀ nítorí ti Allah tẹ́ bá sì pínyà nítorí ti Allah. nínú hadith mi Allahu azza wa jalla ń sọ nínú hadith al-Qudsi ó للمتحابين فيا ìfẹ́ mi yóò ṣe fún àwọn èèyàn tó ń fẹ́ràn ara wọn torí mi وحقا محبتي للمتبادلين فيا bákan náà ìfẹ́ mi ó tún di ẹ̀tọ́ fún àwọn ẹni tó ti fọ́ máa ná fúnra wọn nítorí èmi Allah wọ́n máa ná fúnra wọn nítorí èmi Allah wa huqqat mahabbati lil mutazawirina fiyya bákan náà iṣẹ́ mi di ẹ̀tọ́ fáwọn èèyàn ká máa ń bẹ̀rẹ̀ wọn wò nítorí èmi Allah tàbùkátà ká fẹ́ràn àwọn ẹni tá a fẹ́ràn torí ti Allah kìí sọ ọ̀rẹ́ àǹfààní ọ̀rẹ́ àǹfààní lọ́pọ̀lọpọ̀ ọ̀rẹ́ táwọn èèyàn ń bára wọn ti lónìí láàrin gbogbo ọ̀rẹ́ bíi ogún bíi ọgbọ̀n tó ní kò sí ẹnìkan tó fẹ́ràn lèlà ó fẹ́ràn wọn torí àǹfààní ni. ǹjẹ́ pọ́nyá bọ̀dá ìkéré kí ló dé àwọn afọmi láyé tí mo ti ṣe tẹ́lọ̀ sọ̀rọ̀ kékeré lèlà ǹjẹ́ pọ́nyá bàbá ìkéré torí pé bàbá yìí òun àná mi sọ̀rọ̀ tó ti gbà láti fọmọ fún mi sọ̀rọ̀ kékeré tó ti Allah àǹfààní ìnà ni. lórí pé gbogbo àwọn ọ̀rẹ́ tó ń kó káwọn kéṣe lè là àwọn ọ̀rẹ́ àǹfààní lásán ni. kìí sàwọn ẹni tó ń pọ̀ nífẹ̀ẹ́ wọn dínú àwọn náà nífẹ̀ẹ́ rẹ̀ dínú ayé nìkan iná nífẹ̀ẹ́ jọ fi síwájú. àgbọ̀dọ̀ jọ dájú sáká ipá àwọn ẹni tá a fẹ́ràn a fẹ́ràn wọn nítorí ti Allah a fẹ́ràn wọn nítorí nǹkan mìíràn àfi nítorí ti Allah. ọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa ọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa nítorí ikú ọlọ́ǹfà nìkan lára rẹ̀ táwa kan ló dé tó fi jẹ́ pé nígbà tá àǹfààní ń kó bẹ́ẹ̀ ìwọ náà lọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ rẹ̀ láìka. irú rẹ̀ wọ́pọ̀ nù gbèsè ayé. nǹkan jẹ lẹ́nu ni wọ́n mà tí nǹkan yẹn bá ti tán wọ́n ti gbàgbé fáwọn lọ́dọ̀ rẹ̀. ẹni tá a bá ti torí nǹkan tó ṣe fún wa tá a fi fẹ́ràn rẹ̀ irúfẹ́ yẹn kò lè ṣọ́jọ́. kò lè tọ́jọ́ nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní awo sako cura iman èyí tó nípa jù nínú okùn ìgbàgbọ́ òdodo antahibafilá ó náà nípa ọmọ fẹ́ràn àwọn tó bá fẹ́ràn torí ti Allah wọ́n tó dọ̀gbẹ́bàfilá kó sì máa kórìíra àwọn tó ń kórìíra torí ti Allah eléyìí lókun tó nípa jù nínú okùn ìgbàgbọ́ òdodo fẹ́ni tó fẹ́ torí ti Allah kórìíra ẹni tó kórìíra ń torí ti Allah ó yẹ ká lọ máa wọ igi gbogbo ẹnikẹ́ni tọ́ba ń fẹ́ràn ẹni tó fẹ́ràn nítorí ti Allah tó ti ń kórìíra ẹni tó kórìíra nítorí ti Allah kò sí tàbí ṣùgbọ́n ó ti wà lórí ojú ọ̀nà rí torí ti Allah nítorí pé tọ́ba fẹ́ràn ẹnìkan nítorí pé oníṣẹ́ iná ń tẹ̀lé ti Allah ọ̀fẹ́ràn rẹ̀ nítorí pé ń tẹ̀lé ti Allah níjọ́ tó bá tẹ Allah nǹkan kí ló ṣe ó kórìíra rẹ̀ nítorí ti Allah kí ló dé tó fi fẹ́ràn rẹ̀ torí pé ó tẹ̀lé ti Allah níjọ́ tó bá tẹ wá tako ti Allah nǹkan wà kórìíra rẹ̀ kì í ṣe nítorí ẹni tó jẹ́ àmọ́ nítorí ìhàwó lòun náà kọ́ sí ẹlẹ́dàá wa àsìkò tí bá ń tẹ̀lé ti Allah á fẹ́ràn rẹ̀ ìgbà tó bá ti ń yapa sí ti Allah á kórìíra rẹ̀. nítorí pé gbogbo ẹni tó bá ti torí sábàbí kan fẹ́ nǹkan kan nǹkan tí làákà ìsọ ni pé tí sábàbí ń bá ti kó ń bẹ́ẹ̀ á rẹ̀. wọ́n fẹ́ràn rẹ̀ nítorí pọ́n tẹ̀lé ti Allah tó bá ti tẹ̀lé ti Allah ọ̀mọ́ ńkọ́ fẹ́ràn rẹ̀ ó kórìíra rẹ̀ tẹ̀lé ìwọ́njọ́ yìí ọkàn kìí sì kanlẹ̀ ọkàn kìí yàtà. kí ló dé tó fi fẹ́ràn rẹ̀ mo fẹ́ràn rẹ̀ nítorí pé ń tẹ̀lé ti Allah èyí ti rí tọ́wọ́ ayẹ kápò kórìíra rẹ̀ ẹsẹ̀ ní kórìíra rẹ̀ tẹ́lẹ̀ kápò ṣe Allah torí kó ti fojú ọ̀nà alẹ̀. torí ẹ ẹnikẹ́ni tá a bá rí ìwà méjì lára rẹ̀ ìwà tó dáa tó sunwọ̀n tí wọ́n máa ti torí rẹ̀ pọ̀ wọ́n máa ti torí rẹ̀ pọ̀ rere nípa èèyàn àti wọ́n á rí ìwà kejì lára rẹ̀ ìwà burúkú tí wọ́n máa ti torí rẹ̀ pọ̀ rere èèyàn ajẹ́gbé wàá fẹ́ràn rẹ̀ nítorí dáadáa yìí wàá kórìíra rẹ̀ nítorí àìdàtọ̀ wà lára rẹ̀ lákòókò kan torí ẹ ọyọ bọ fẹ́ràn mùsùlùmí torí bọba jẹ mùsùlùmí là ń gbọ́ yòó ìpèníjà ńlá nù ọgbọ́dọ̀ fẹ́ràn mùsùlùmí torí pọ́jẹ́ mùsùlùmí torí pọ́jẹ́ mùsùlùmí mo ti fẹ́ràn rẹ̀ kó sì kórìíra rẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ tí ń dá. ajẹ́ pé ìwọ àárín méjì ló dùn sí òní sọ́ra lẹ̀ fún kan ó sì ní kára ló tán fún kan. ọ̀fẹ́ràn nítorí ìsìláàmù rẹ̀ ó kórìíra rẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ tí ń dá. àmọ́ gbogbo àṣìṣe tó bá ṣe eléyìí tó jẹ́ kò ṣe má ṣe fọ́mọ èèyàn tá a ti ti fura pé ń kábàámà lórí rẹ̀ nítorí yẹ ni ká mójú kúrò mbẹ láti bò láti rí yẹtọ gbogbo tí mùsùlùmí bá ti náà lọ́mọ fúnlẹ̀ ma àfẹnujọ àmì mùsùlùmí náà tẹ́lẹ̀ mùjẹ̀rẹ̀mì mùsùlùmí ọ̀dà bí àwọn ọ̀daràn wọn ò bí ọ pé gbogbo àṣìṣe gbogbo àìjá sẹ́nìkan bá ti ṣe wọ́n má ti torí rẹ̀ kórìíra rẹ̀ torí bẹ́ẹ̀ náà àwọn àṣìṣe àtàìdá téèyàn ń ṣe pé kó àgbọn alára ti fura mọ̀ ẹ́ pé onítàn ti ronú kú àdàpọ̀ mẹ́. ó sì ti ní ìpinnu ọkàn fóun tún ní padà sínú owó ẹ̀mà tí wàá lọ fẹ́ máa tó fi bí má má fi bí eléyìí pàtàkì gbogbo ẹjẹ bá ti fura bí pé nǹkan ti ń ṣe tẹ́lẹ̀ sí ọ̀dà ó ti pàtì ó ti tó. àmẹ́nidọ́ yẹ pé ń sẹ̀ ó sì tún tẹpẹlẹ ma ọ tẹra ma kò lè má jẹ ògógóró mu láàárọ̀ kùtùkùtù sọlá tó tóbi ọ̀daràn ni torí pé kèsì sọlá tì náà àfijọ́ ọ̀nù rẹ̀ bá dùn ṣerú àwọn wọ̀nyẹn ọ̀daràn làwọn eléyìí o ẹnìkan wà tó ti fún un ní gbogbo ìgbà iná ni wọ́n máa ṣépè tí wọ́n máa bú èlú tí wọ́n máa ṣépè tí wọ́n máa bú èlú ẹ̀kọ́ kùn ọjà tẹ̀ra mọ́ ni sẹ́ni jọ́gbé lé lọ́dọ̀ yọ́pà òní o àtẹ́kù ni o á fi hàn pa kórìíra rẹ̀ pẹ̀lú pa jìnnà sí láti máa sọ àwọn ọ̀rọ̀ kóńgbàkóńgbà á máa sọ ọ̀rọ̀ ẹ̀fẹ̀ sí gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ tí ń dá ti ṣe ó ti ṣe lágbára tó ìwọ náà ni tó sunkún bí ẹkún apọ́kọ́ jẹ́ gbogbo ọgbà o lè má ṣe zina o lè má mutí tẹ́lẹ̀ ìyá yẹra fún pátápátá o lè má ta tẹ́tẹ́ o lè má tayò a yẹra fún pátápátá nítorí kíni nítorí aburú nǹkan tí ń ṣe yẹn káàsì máa sọ àwọn kọba kùnjú ọ̀rọ̀ rẹ̀ ń tẹsí àwọn ẹni tí ń yapa sí àṣẹ Allah oríṣiríṣi ni wọn o. nínú kọjá kèfèrí kèfèrí lẹni tí ń yapa sí àṣẹ Allah ẹ má mú lọ́rẹ̀ o àwọn gbogbo prófáìlì rẹ ọlọlọrẹ one thousand seven twenty gbàtà wọn wò wọn lọkọ kẹjẹjì àríkè one thousand seven gbogbo wọn kò fáàrù twenty nìkan ni mùsùlùmí ọ̀dà lùpọ̀ gbádùn ọlọ́rin kọ̀ọ̀kan kọ̀ọ̀kan one thousand seven twenty orí rẹ̀ nìkan ni mùsùlùmí táńlọ́ọ̀rì òkú agbọ́dọ̀ kí esara tó bá jẹ́ pé káfíìrì lẹ́yìn ló fi ń yapa títí Allah àmọ́ pé bá àwọn eléyẹn tí ogun bá pa wá pọ̀ pẹ̀lú irú wọn sáà jihad wọ́n lẹ́tọ̀ọ́ sí kó pa wọ́n wọ́n lẹ́tọ̀ọ́ kó mú ọ lẹ́rú ẹsùn mọ̀ kí wọ́n pààyàn ọmọ yàn lẹ́rú kò sábùkù tó jùlọ. tó bá jẹ́ pé káfíìrì yìí àwọn ẹni tí wọ́n ń gbé láàrin àwọn mùsùlùmí ni tí wọ́n ń san owó òlù owó òde fún ìjọba ẹ̀sìn Islam wọ́n lè bá máa rí abẹ́ ìjọba ẹ̀sìn Islam gbé. kọ́tọ́kẹ́ fara ni wọ́n kètèrínà la mọ̀ wọ́n sí ẹ má fara ni wọ́n ọwọ́ nǹkan tẹ́ tẹ̀sí ni pé ẹ kọ́yìn sí wọn ẹ sì máa fi àbùkù ẹ máa fi kàn wọn ẹ máa fojú rí náà wọn débi kí táwọn àjọ lọ lọ́nà ètò fúnjù lọ́nà láti ilẹ̀ fún wọn. àní jẹ́ kí wọ́n máa yan fanda láàrin ọ̀nà. ẹ sì gbọ́dọ̀ kọ́kọ́ máa sálámà sí wọn ẹ gbọ́dọ̀ kọ́kọ́ máa sí wọn. tó bá ti sálámà sí yín lọ́nà assalamu alaikum bọ́ọ̀lù ẹsẹ̀ máa dáhùn kẹsẹ̀rí ní sálámà sí kí lẹ́yìn ọ̀sọ́ wa alayka àbí wa alaykum gbogbo àlọ́ ti bá ń lọ wọn ni wa alaykum sàlámù báwò mọ sàlámù báwò rẹ wọn sàlámù ti káfíìrì o káfíìrì wọn ti ọ wa alaykum. oríṣi kejì nínú àwọn tí ń ya pátá tẹ Allah al-mubtadi' àwọn aládàáda lẹ tọ́bajẹ́ kó náà ń pèpè lọ sí ibi bídà rẹ̀ kọ̀dánìkà ṣe ó tún pé àwọn èèyàn lọ sí di bídà rẹ̀ bídà yìí sì jẹ́ èyí tó jẹ́ tó táwọn èèyàn bá ń ṣe ó padà di kèfèrí ọ̀rọ̀ rẹ̀ le ju táwọn kèfèrí tí ń gbábẹ́ ìjọba Islam lọ nítorí pé àní gbowó òde lọ́dọ̀ tiẹ̀ àti lè gbà kẹ́nìkan kan kó tẹ̀ pé kọ́ máa gbé àárín wa kọ́ máa sanwó òde tó bá jẹ́ pé bídà yẹn bídíà tí wọ́n ń dàtara rẹ̀ di kèfèrí ni ajẹ́pọ̀rọ̀ rẹ̀ láàrin Allah láàrin rẹ̀ àti láàrin Allah ọ̀sẹ̀ pẹ́rẹ́jọ́rọ̀ àwọn kèfèrí lọ kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ bídíà tí ń pèpè lọ sídìí rẹ̀ ọ̀yàyàn ní kèfèrí ọ̀rọ̀ rẹ̀ sẹ́pẹ́rẹ́ ju tàwọn kèfèrí lọ ẹ̀ ní ti wé àwọn kèfèrí ẹ má sábòsí o bídíà tí ń ṣe di kèfèrí ẹ gbọ́dọ̀ wá pápọ̀ pẹ̀lú àwọn kèfèrí pé bákan náà wọ́n rí o tó bá ti bẹ́ẹ̀ ó ti da lábòsí yàtọ̀ sẹ́ńtọ́ tó bídí àti ń ṣe irú rẹ̀ máa ń sọ̀yàn di kèfèrí. ṣùgbọ́n bá ti ṣe kọ́ fún yọ lágbára tó bá ti ń kọ́ fún kèfèrí lọ. torí pé kèfèrí yẹn afẹ́ pé nǹkan wá wọnú ìsìlámù tí ẹ ti jẹ́ tí wọ́n wà ní ìsìlámù tó ṣe àdádálẹ̀ lọ́wọ́ sí i. àdógungun ma àlékoko ma kó lè bá a fi àdáda lẹ̀ ńlẹ̀ kí ìsìláàmù rẹ kó lè bá a dé ìtọ́mọ́kágá wọ́n tara rẹ dànù inú fi bídíà ṣe ó tún wá ń sakọ́ sí ó ń gbágbádá wọ̀ lórí bídà inú rẹ tó ń dùn ìgbẹ́ bídíà tó ń ṣe kúnnù ọjọ́ bá ṣe pè fún rẹ ọjọ́ bá ṣe pè fún rẹ tó ọ̀gbádùn. akramakumullah ẹni tó ké bídíà rẹ̀ kò sọ́dí kèfèrí òun sẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ sẹ́pẹ́rẹ́ púpọ̀ ju tàwọn ẹni tí wọ́n sọ wọ́n di kèfèrí lọ ṣùgbọ́n bá ṣe bá wí yóò ju tàwọn kèfèrí lọ torí pé ẹ̀rù ń bà wá kọ́mọ́tàtara rẹ̀ ṣubú sínú ṣe kèfèrí. torí ẹ irú àwọn wọ̀nyẹn aládàáda alẹ tí ń pépè lọ sídìí àdáda alẹ rẹ̀ abawí tí ọba gbọ́ ayẹra fún anyalódì amagada dálẹ̀ nínú àwọn èèyàn tí wọ́n jẹ́ kúrú jẹ́kí kò lè pè yẹn lọ síbi àdáda lẹ̀ ẹ̀rù òsì bá wá ipò lè rá àwọn kan kú mẹ́rẹ̀ tí wọ́n máa tẹ̀lé ọ̀rọ̀ tiẹ̀ sẹ́pẹ́rẹ́ eléyìí wọ́n á sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ nígbà tá a bá ń sinmi sí àkùn torí pé nǹkan tá a ti mọ̀ náà ni pé òun fúnra ara rẹ̀ kò lè rí yàn pé tó a wà á ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé kó lè bá padà síbi súnà nítorí pé ọkàn àwọn èèyàn tí wọn ò ní mà ó máa ń tètè yí padà tábàbà sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó súnmọ́ kọ́ pàtì àmọ́ tó bá gbọ́ abá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò wúlò táwa rí i pé ká kọ̀yìn sí i inú ti kọ́ máa burú àdádálẹ̀ ṣe ń ṣe tí ó tẹ̀ fi ronú àti pátì kò burú kò burú pápọ̀ yìí sí. àmọ́tá bá ti mọ̀ bẹ́ẹ̀ bá bá kan yàn lódì àyàn lódì lásán torí pé ẹnìkan ni tó wà sáńgìlì ti bí àpáta ọpọlọ rẹ̀ ọmọ ṣiṣẹ́ bó ṣe yẹ. ìgbàgbọ́ bíbí àyàn ti jíjò lọ́kàn rẹ̀ eléyìí náà kọ́ akọ̀yìn sí á máa yàn lódì nítorí pé gbogbo ẹni tí kò bá ti dà torí pé àdádálẹ̀ tá a bá lè koko nípa títakò àdádálẹ̀ máa ń tàn ká láàrin àwọn èèyàn ni ìrẹsẹ̀ bá ti rí téèyàn ń sàdádálẹ̀ ẹ̀kọ́ ẹ má ti sàwádà nítorí pé tí ẹ bá kọ̀ òun ló tètè tàn ká wọ́n fẹ́ bẹ̀sìn jẹ́ ni ẹ̀sìn oníṣẹ́kùn kankan àyàfó kọ rẹ̀ kébẹ̀ síbi tí ń ṣẹlẹ̀ láwùjọ mi ìwọ lọ ń sá fún sọnù sọnù náà ń sá fún sọnù ìjà àwọn èèyàn ṣe ń tọ́ wù wọn àlùkìyàmọ̀ ni ọlájà kí ni ṣẹlẹ̀ tẹ́sìn ẹ̀sìn bàjẹ́ nígbà tó ṣe pé eléyìí òwi ó sì máa kíó tàwọn ọ̀tọ̀ òun náà máa kíó iwájú òwi òun náà máa kíó ẹ̀yìn òwi òun náà sì máa kíó níjọ́ tí wọ́n bá wá wí wọ́n ní àtẹ́jú tí ẹ ṣe pọ̀ dundun rẹ̀ ṣe ńlá ti wá lẹ̀ bó ṣe bá wa yẹn ni kẹ́kẹ́ sìn ọmọ àbàjẹ́ lọ. rẹ̀ àbùkátà gbogbo ẹni tó bá mọ̀ òdodo kọ́ máa ṣàlàyé rẹ̀ tó bá mọ̀ padà dálẹ̀ ìlànà èèyàn ń ṣe ẹ̀kọ́ fún wa ẹ̀kọ́ fún wa kẹ́ ẹ má gbà lójú bọ̀rọ̀ fún wa nítorí pé ibi tí ẹ ti kọ́ fún wa yẹn ẹ̀sìn ọ̀padà dáa àmọ́ tẹ́ bá kọ ìbàjẹ́ fáwọn àṣebàjẹ́ àdádálẹ̀ ọgbà gbogbo nǹkan máa wọ̀nyàn lọ́wọ́. ìpele kẹta nínú kòtà lè tó àwọn èèyàn sí òun náà lẹni tó ṣe é pé ìwà ẹ̀ṣẹ̀ níwájú ń wù ṣùgbọ́n kò nígbàgbọ́ wípé ọjà ká máa dáràn bá ń hùwà burúkú láì gbàgbọ́ kọjá ká máa dáràn. tó bá jẹ́ pé ìwà burúkú ti ń hù yẹn ọ̀n tabagbátabá wò gẹ́gẹ́ bí àbòsí lílọ̀ nǹkan gbà máwọn èèyàn lọ́wọ́ ẹ̀rí èké ẹ̀gàn òfófó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí ẹni pé irú wọn ká máa yàn wọn lódì nítorí pé ìwà tí ń wù yẹn kì í sórí rẹ nìkan ní ó parí sí yóò fi ti àwọn èèyàn yòókù náà ní sùtà ọ̀yẹ ká máa bá sí ọ̀yẹ ká kóra ró nínú bíbá sí bákan náà gbogbo ẹni tí wọ́n ń pèpè lọ sí ìdíkà máa bá nǹkan jẹ́ ó ń pèpè lọ sí ìdíkà wa náà yọ òbílẹ̀ jẹ́ ẹ pàtì ẹ kọ̀yìn tẹ́bí ẹni tí wọ́n kọ́ àwọn ọkùnrin àti obìnrin pọ̀ sójú kan náà tí wọ́n máa lúpọ̀ mọ́ra wọn tó tó máa sọ́nà àti báwọn wá nǹkan tí wọ́n máa mú bí ọtí bí ògógóró eléyìí ọyọ ká dójú tì ká kàn lábùkù ká jáde àná ká kọ́ ẹ̀yìn ká má bàjẹ́ àmì sọ pé ọ̀daràn ló ń ọ̀daràn lọ́jẹ́ lọ́wọ́ ara rẹ̀ ọ̀ràn títí ń dá orí ara rẹ̀ náà ní ń dálé lásán láìpẹ́ ẹni tí mo ti ọ̀daràn ní lọ́wọ́ ara rẹ̀ orí ara rẹ̀ ní ń dáràn lè ẹni tí ń ṣe zina ọ̀daràn ní lọ́wọ́ ara rẹ̀ orí ara rẹ̀ ní ń dáràn lè bẹ́ẹ̀ lẹni tí ń jáde bẹ́ẹ̀ náà lẹni tó fi ọ̀ràn yẹn lẹ̀ ọ̀rọ̀ táwọn ilé ìsẹpẹrẹ àmọ́ tá a bá bá pàdé lásìkò tí ń dáràn lọ́wọ́ ń mutí lọ́wọ́ ń ṣe zìnà lọ́wọ́ ó ń jalè lọ́wọ́ ọ̀ràn yẹn ni ká kọ́ fún un pẹ̀lú nǹkan tó lè mú pàtì tó bá jẹ́ pé ọwọ́ la lè fi kọ́ fún un tí ò ní dá wàhálà lẹ̀ ká fọwọ́ tó bá ti pẹ́nu la lè fi fún tí ò ní bí aburú ẹnu láti kọ sábà alágbára lórí ọwọ́ àti ahọ́n kí ló kù òkú ká kọ́ lọ́kàn wa. eléyìí náà nípele tí wọ́n tó àwọn èèyàn sí. tòsí tàbí ṣùgbọ́n èèyàn lè dá sí èèyàn ń bùkátà àti bá èèyàn sí. olúwa dá ọmọ ènìyàn ní madaniyum bi tab'i ẹ̀ wọ́n ní wọ́n dá lẹ́ni tí wọ́n máa bá àwọn èèyàn ṣe pẹ̀lú àdámọ́tòlù àfìdá ó lè máa dá ṣe nílé ayé yìí kó bùkátà àwọn èèyàn ìdí nu tí wọ́n fi sọ ìpele tá a lè pín àwọn èèyàn wọ̀nyí sí nítorí kó ọmọ bàá sí nọ́mbà mu àwọn tó lè mú lọ́rẹ̀ẹ́ pọ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn lọ da pípò mú lọ́rẹ̀ẹ́ wọ́n bẹ nínú ẹni tó kó tó mú lọ́rẹ̀ẹ́ yóò jẹ́ sábàbí títẹ́ rí wa tí ó fi lékún torí dáadáa ni wọ́n máa fi mọ̀ wá ọ̀nà rẹ̀ ni wọ́n máa gbé wa gbà ó sì ń bẹ́ nu wọn ẹni tó fi ká bá mu lọ́rẹ̀ẹ́ tá à ń bá a ṣe gbogbo níta ń ṣe tó dáa nínú ìgbésí ayé wa gbogbo ẹ̀ lápadà pàjì á dẹni tó ṣe pé àṣe dáadáa má nítorí pé ẹni tá à ń bá rìn ní ìsìn ó ti kó ìkórìíra nǹkan ó ti kó sí wa lọ́kàn àwọn wàá dágbọ́n ọgbọ́n tiwa mọ́ ìrọ́kúrọ́ tí ń rọ́ tiwa lórí ló dẹ́kun kákè sára o ọ̀ràn yẹn ni kákè sára torí ẹ̀ àwọn èèyàn tá a bá bá nì àwọn èèyàn tá a bá máa bá ṣe tí wọ́n jẹ́ oníwọléwọ̀de wa a gbọ́dọ̀ rí dájú sáká pẹ́ni tó dúró ti ẹ̀sìn lódodo ni tó sì jìnnà sí ẹ̀ṣẹ̀ ẹni tí ó bá ti dúró tẹ̀sìn lódodo tí ó sì jìnnà sẹ́ṣẹ̀ kí ni ọba fún mi èmi náà padà dání tí ò ní dúró tí ò dúró ìní dúró tẹ̀sìn èsì jẹ́ ni tó ṣe wípé èmi dúró tó bẹ̀rù torí pé nǹkan tí kálukú bá ní ló lè bùn yàn nǹkan tó ní ò lè bùn yàn torí ẹ̀ka kíyè sára ẹ̀sìn wa ẹ̀sìn Islam òun náà lẹ̀sìn òdodo iná lọ́pàá ló fi jẹ́ pé gbogbo nǹkan ní ń kọ́ wa tabata kíyèsí lónìí amẹ́nuba bó ti ṣe jẹ́ pé iṣẹ́ tó ní kálukú wa bá ń ṣe ó lójú kòkòrò láti pé kọjá sí pé owó halal iná lòun tàkàrà rẹ̀ mú ntó wọn jẹ ntó wọn mu ntó wọn fi bọ́yàwó wọn fi ọ̀gbọ́dọ̀ tó haram ọ̀gbọ́dọ̀ tó haram láti mọ̀ haram ó máa owó lágbọ́n méjì nínú kí kọjá haram gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ gẹ́gẹ́ bí ajá kí wọ́n máa tẹ̀lé yìí haramu ni lè dáadáa ó sì lè jẹ́ haramu li ghayri imma li lazimihi wa imma li sifatin fi ó lè jẹ́ haram látàrí nǹkan kan tí kìí yà àbí nítorí ìròyìn kan tí ń bẹ lára nǹkan bí kọjá pé owó rìbá ni owó rìbá lè fi rántẹ̀ jẹ bí kọjá pé owó gbájú ẹ̀ ni ilẹ̀ fi rántẹ̀ jẹ. owó tó lọ́gbà lọ́dọ̀ èèyàn ló fi rántọ́ jẹ gbogbo eléyìí pọ̀tọ́ téèyàn kan bá gbowó tí ọlọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ kí ìjàmbá ó ti wò lórúkọ pé màá dá padà ọ̀gbọ́dọ̀ ná à ń bọ̀ síbọ̀ sí mọ́ná mọ́ná gbé kí lọ́ ná gbé agbọ́dọ̀ kéèdì iṣẹ́ tá a bá máa ṣe iṣẹ́ wọn ni. tàbá gbé sórí àtẹ àmọ́ níbi ipá ń ṣiṣẹ́ òun ṣé à ní da haramu kakọ̀ má halal kàtì wọ́n gbá tọ́ fún wọn sílọ̀ ọ̀tọ̀ wa mú ọ lójú níbo la ti lè ríra pé eléyìí rà wọ́n bá wọnú ọjà ó ríra bàbá ti dàbí ọgbọ́n bàbá já sọ pé àwọn sọ fún bàbá lọ sọ pé ọ ẹ yà ìmọ̀ bí kí wọ́n gbé sí ni ààrá fọmá àbí kó tún parọ́ mọ́ra rẹ̀ kó láwọn olè fọ́ṣọ́ọ̀pù kò sí ẹ̀mọ̀ bóyá sọ̀ǹgà wọn rí wọn fọ́ṣọ́ọ̀pù ẹ rí olè ń bọ̀ wá fọ́ṣọ́ọ̀pù torí pé wọ́n ló pèpè fún. ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀fọ́ dodo pọ́nrọ̀ yìí bàbá wẹ́ndà iṣẹ́ sọ́ńfẹ̀ ni wọ́n ti ra ni ó ti pé ẹ̀wọ̀n amúlẹ́ǹtì márùn-ún ẹgbẹ́ pamá. ní nǹkan tá a yẹ ń sọ yìí ta lẹ́ǹtì kan ní twenty naira ọ̀tọ̀ kò jí kan ọwá jí lẹ́ǹtì márùn. àwọn arìnrìn járe bóòlà kójọ sí ṣọ́ọ̀kù fi dín irin márùn tuntun bí wọn ò ṣe wá ní dá mọ̀ pé àlòkù orin lélẹ́yìí ẹ wá sanpépà rẹ̀ àwọn ọmọ ọlọ́mọ wọ́n fòru ṣiṣẹ́ wọ́n fọ̀sán ṣiṣẹ́ wọ́n sanpépà rẹ̀ wọ́n sanpépà rẹ̀ wọ́n sanpépà rẹ̀ gbàdá sanpépà rẹ̀ tẹ́ dáadáa wọ́n tún fi bọ́dí fìlà wọ́n fi fíìlì ẹ̀ wọ́n tó wá kọ̀ lọ́dà ẹ̀yin ọmọ pé àlòkù orin nìrìsẹ́ ara lò fún yín owó tuntun lẹ́sìn fún fún ẹran ti pẹ́ ro jọ́njọ́ gbẹ̀ngàn fìyà ẹran ti pẹ́ ro jọ́njọ́ gbẹ̀ngàn ẹja bẹ̀rù Allah iye olóúnjẹ tẹ́gbọ́ gbogbo ewúrẹ́ gbogbo àfúta gbogbo orúkọ tí màṣẹ́nì gbá nílùú yín ẹ̀yin lẹ́ẹ̀ máa rà gba ni o màṣẹ́nì gbá ọkù fún ní kó bá mi o kó wá wọn yóò lè rò pé ẹ̀yin sì mọ̀ pé gbogbo olóúnjẹ kọ́ ni máa ń to ẹran òrúkọ ẹ̀yin sì kúndùn ẹran òrúkọ wọ́n lẹ́yìn ọ̀kan three thousand ẹni gígé tí wọ́n ń gé àjọkùn bẹ́tẹ̀ ẹran lọ́njẹ́ ń dojúmọ́ tó ń pọ́tìlà a'udhu billahi minash shaitani rajim ẹ bẹ̀rù Allah ẹ bẹ̀rù Allah lórí owó tẹ̀ ń pa ìwọ tó ń ṣe attachment ìwọ obìnrin tó ń bá wọn ṣe attachment àti wọ́n ọkùnrin tó ń bá wọn ṣe wọ́n láwọn ti ní ibi tí wọ́n ti gẹrun nísìn tó jẹ́ wọ́n ti pè é tọ́ ẹ̀kọ́ kárí tọkùnrin àti tóbìnrin àwòdìlá wọn àwọn àmọ́ ọba ọ̀fìrún kún owó tẹ bá pa ń haram. ẹ̀yin tí a ń gbowó lọ́wọ́ àwọn èèyàn tó máa ti rajà lọ́jà ẹ lówó lé gbólówó lé jẹ́ bóòlówó lé jẹ́ ilé wo lọ kọ́ lẹ̀ ọ̀rọ̀ ọdún ní one five one two thousand lẹ́sàn-án mo ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ti wá wọ́n lẹ́sàn-án owó lé owó lé báwo ikú wo ni wọ́n tà fún mi àbọ̀fẹ́ haram ọ̀lẹ́tọ̀ sáti bá kọ́bọ̀ owó kíni bẹ́ẹ̀ náà ni arẹran àti ọlọ́jà nígbàtí ẹ bá tán wọn lówó tẹ ẹsan kò tíì tó ẹsan làádà làádà báwo mọ́ra làádà mẹ́ran ni gbogbo orú rẹ pọ̀ táwọn èèyàn fi ń jàǹbá ara wọn gbogbo owó tẹ̀ ń jẹun ẹ má jẹ́ kẹ́ pọ́ńtì la o àjẹ́ máa sunkún nítorí pé wàláhì gbogbo ẹ̀ lẹ́pọ̀ ní ọ̀gbìn dàlùkìyàmù ẹ̀yà afẹ́ni tó bá finú fẹ́dọ̀ fún yín torí pé owó jàǹbá ni ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà akramakumullah ẹjẹ abẹrù Allah oníkẹ́ máa dáná fáwọn èèyàn ẹwà agbára ìsìn kóńgò mẹ́ta ike ńlẹ́sẹ̀ fún wa ìdajì kóńgò àti ìdajì kóńgò ẹ̀wà ẹ̀sìnwó mọ́bòyì ẹ̀fẹ́ kó ń bi iṣẹ́ ẹ̀sìn gbé sórí bí gèlè àwọn màmá màmá. àwọn òfurufú amọ̀pẹ́ ti jẹ́ láìsẹ̀ ti jẹ́ wà sọ̀rọ̀ pé haram lẹ́ ń jẹun haram lẹ́ ń jẹ apàdé ń jọgbìn dàlùkìyàm. kọ̀ńdọ́ láti yànnà àpájà tẹ́ńpọ̀ wọ́n sódì àfúrà àmà tó pásítà méjìdínlógún ó sì tá à ń gbé wọn láti àpájà títí tó owó fún ọlọ́run bàbá wa sọ pé ibi tá a ti jẹ láti ibi tá a ti ṣe ibi ẹ̀ náà là á ti jẹ bàbá ńlá rẹ̀ ni ọmọ ajalè pọ̀n bàbá ọlọ́kọ̀ rí kówó pé wọ́n wá dá sí rọ́ọ̀bù tí wọ́n jalè ni ní mo ti ti kọ̀ǹdọ́kọ̀ ẹ̀ mo ti ti kọ̀ǹdọ́kọ̀ ẹ̀ ẹ̀yìn òjì bẹ̀rẹ̀ sí wa mọ́tò and then what dáńbí ọlẹ́rìí tàn ó lè. ìwọ ń kọ́ torí pọ́ọ̀kọ̀ ọmọ lọ́kọ̀ọ́. ọ̀n gbẹ́dùn lọ́dọ̀ ya bíi márùn kálukú ń gbé tiẹ̀ wá sani wọn lọ fẹ́ sẹ́nárì ó ní à kójọ́ra náà ni omi náà tún náà ni omi náà tún náà ni ọmọlẹ́kì gbé wá oníṣì gbé wá nìkan tiẹ̀

olùwàdàkùn kọ́kọ́ wa máa ṣe. ẹ̀sùnrí ike nínú ẹ̀kọ́ tẹ́sí Islam kọ́ wa ọ̀nà ní ká tọ́ra omi máa wọlé lọ báwọn ẹni tí wọ́n ń ṣèjọba. nítorí pé kò sí bó ṣe lọ máa lọ ọ̀dọ́ wọn tó ní já sí pé aburú yóò tẹ̀lẹ̀ sí ọ. ẹnu ọmọ kan àwọn èèyàn kọ̀ pé èèyàn bú sọmọkótó lórí ìyẹn tí ọba rí dáadáa sí ìwọ sì jẹ́ mùsùlùmí tó dúró déédéé tó tó máa ń bú wọn máa bú wọn náà ẹ̀yin náà sẹ ń súnmọ́ ẹ bá sòdodo bákan náà kò sí bó ṣe bá olórí ṣe tí wọn náà ní padà dẹni tí ń tẹ́tẹ̀ torí gbogbo aburú gbogbo ẹ̀ṣẹ̀ tí bá ń dá ìwọ òtí ọdún tó kọ̀ káì aburú lẹ́lẹ́yìn kódà ó lè débi ipò oní òyìí ọ èsì wọn lóyìí ọlọ́ba lọ́sàn Ramadan lọ́ba gba pé bàbá yẹn jẹ sẹ̀mọ́fìtà mùsùlùmí sì lápè lọ́ba ni wọn náà bọ́ ọ́bì gàrí kí n bọ́ bí wá sí kí n fọwọ́ kọ́ máa jẹun kí n máa jẹun báwo Ramadan náà wà lákùmọ́ da wọn lóhùn àkùkù mọ́fìtà ti mú àyà wa so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọn náà lè máa wò ká ah, lóòótọ́ ta ni ọba ta ló rí wa sẹ́ni tó rí wa tó mi sì lè yapa sí ọba mi lè yapa sọlọ́lá ṣé ń jẹ nǹkan ní ẹ má bínú mi ní jẹ pọ̀ mi ní ọjẹ <laughs> bí ọjẹ bí tó ọjẹ pọ̀ látàrí pé ọba wọn torí ẹ̀yìn ọ̀kan máa tọ́jú rere wọ́n ti bèrè wọ́n ní talẹ́ ní tó burú jù nínú àwọn olùmẹ̀sì ta ló ti dáa jù nínú àwọn olùmẹ̀sì wọ́n lẹ́ni tó burú jù nínú àwọn olùmẹ̀sìn làwọn ti máa ń lọ bá àwọn olórí àwọn lèèyàn bújù nínú àwọn olùmẹ̀sìn táwọn lèèyàn rejù òun lẹni tó ṣe kékeré lọ bá wọn àwọn ní máa wá bà sọ̀rọ̀ kókó ọba ti lọ bá yẹn ọlọ́ba rẹ̀ ọlọ́ba rẹ̀ ọlọ́ba tó ti ń jókòó ṣèjọba ahọ́n rẹ̀ ahọ́n rẹ̀ ọrọ ọpọlọ rẹ̀ gan ọmọ tọ́tọ́tọ́ yẹ ò ní sọ. àwọn náà ni máa sọ́kà inú ilé mi mà ló ti wá bá mi lọ ń bá mi sọ̀rọ̀ báwọn. àwọn tó ó lè sọ tí so fún un gbọ́ eléyìí ò sínú sọ bàbàrà táwọn ọmọ fi ṣe fáàrí ẹ mọ lọ sọ́dọ̀ olórí ẹ bọlá gan èmi pẹ̀lú rẹ gan àtúfẹjọ jáde ńjọba wọn náà kú náà kú mọlẹka jibrilu lọlọ bá kíyè sára rẹ kíyè sọlá rẹ mọtàtàrà òní bọlá rẹ jẹ àtúwárí nípa àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ tó dá lọ yẹ ká ní o ọ̀rẹ́ tó dá lọ yẹ ká bá tó o ká ṣọ́ra fún ọ̀rẹ́ kèfèrí ká ṣọ́ra fún ọ̀rẹ́ aládàádáálẹ̀ tí ń pèpè lọ síbi àdádáálẹ̀ rẹ̀ ká ṣọ́ra fún ọ̀rẹ́ aládàádáálẹ̀ tí ọmọ pèpè lọ síbi àdádáálẹ̀ rẹ̀ ká ṣọ́ra fún ọ̀rẹ́ tó ti fi ń tẹ́tẹ̀ kò sì kúrò nítorí pé tá a bá ṣe bẹ́ẹ̀ kò tàbí ṣùgbọ́n ẹni títí ẹ ti bàjẹ́ kìí ṣòro fún láti bàtẹ́ ni tó ti bàjẹ́ jẹ́ ọ̀dọ̀ wà wá láti gbìyànjú àtúnṣe eléyìí Islam fẹ́ ṣe fún wa nínú wà ìṣesí àti ọ̀rọ̀ ẹnu wa káwọn náà fààyè lẹ̀ kẹ́kọ̀ọ́ yẹn kọ́ra ìwọlé sí wa lára káwọn náà lè bá a fi ṣàǹfààní kátàtàrà rẹ̀ ká tún ṣẹlòmíì láǹfààní àbí Allah azza wa jal kó tún wà ẹnìkọ̀ọ̀kan wá gbé eléyìí tó burú jọ da nínú tá a ní nínú wa àbí Allah kó gbà tọ̀nù lọ́wọ́ wa àwọn èyí táwọn kùtọ̀ da eléyìí tó sún wa olú ẹlẹ́dàá wa tọ́gbọ̀ dá múra sí olú ẹlẹ́dàá wa gbogbo àwọn kú mùsùlùmí jọ́sìn kú lórí kí wọ́n gbà fún Allah wọ́n jọ́sìn fún lónìí kan wọ́n sì tẹ̀lé tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n fi ń ṣe àtùpàmọ́lẹ̀ fún mi lọ́nà tí màá gbàjọ́ sí fún Allah ní ìbámu pẹ̀lú gbólóhùn àmì fẹ́ńfẹ́ tọ́sí kú lórí dáadáa yìí abẹ́ Allah kó foríjì wọn abẹ́ Allah kó kẹ́ wọn kó gẹ̀ wọn Olúwa kó ṣe fún fún wa ẹni tó wà nù dáadáa nù wa abẹ́ Allah kó ṣàlékún dáadáa fún ẹni tó wà nù pọ́njú àti dààmú nínú àwọn òkú mùsùlùmí lọ́kùnrin lóbìnrin Olúwa dákun bá gbé ìpọ́njú àti dààmú náà kó fún wa ṣe wọn lọ́mọ àlùjánnà àwa náà gbogbo gbàtà bá ń bẹ láyé abẹ́ àwọn àkójọ ká máa bẹ lórí al-islam gbogbo gbàtà ni wọ́n bá ti gbẹ̀mí wa kọ́ gbẹ̀mí wa lórí al-iman subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Yeah wọ́n sẹ̀lú méjì kan pé wọ́n fẹ́ lọ tún iṣẹ́ orí fẹ́ ṣe ní àmì láti ní ọ̀tá ní ṣe àmì ìṣàkóso àwọn àṣìwọ̀n náà fi